يا ذا الجلال والإكرام لو جنت وفيه وأمها ولا تجنن Thank you. الصلاة وهم في سابقون ثم الصلاة عليهم وقطع بسمها المصطفى المتبرع بعرفه المصطفى

تستطيعوا الظالمين فانطلقوا وهم يتخافتون ألا يغلبنهم الله عليكم فغدوا على حرب قادرين فلما الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته لا يدوب fún ẹlẹ́dàá wa ti ṣe Allahu Ta'ala tó ṣàánú èmi àti ẹ̀yin pẹ̀lú dídá wa sí láti rọmọbọ́ọ̀nù tọdún tó lọ tó dá wa sí títí di rọmọbọ́ọ̀nù tẹ̀lé ó jẹ́ kó ṣojú ẹ̀mí wa adúpẹ́ amẹ́lé ìlúrí torí ìkápá àmọ́ bẹ̀láyé láti Ramadan tó lọ ní Ramadan tí lè kò sí lọ́wọ́ ẹni kankan bí kìí ṣe ọwọ́ Allah subhanahu wa ta'ala ẹ̀bẹ̀ wa náà ni wípé a Ramadan tọdún yìí ọlọ́run mímọ̀ òpin rẹ̀ ọlọ́run má ṣe léèwọ̀ fún wa wọ́n wá ṣe rọmọdán ilé ní òpin rọmọdán fún wa jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láàyè lérí dáadáa mo jẹ́rìí pé kò sí ẹnìkan bíjọsìn tọ́ sí lódodo àyàfi Allah subhanahu wa ta'ala ọba tí ó pé méjì ìgbẹ̀lẹ̀ káfí mẹ́ta lọ tí ó sì bí ma fi ẹnìkankan kò bí ọba tí kò sí orogún fún tí kò sí ẹgbẹ̀ra fún yẹn ni pé kò sálàbùwé fún bẹ́ẹ̀ sì ni kò ní alábìjọ ó ní olùmọ̀ tó fi mọ̀mọ́ ọ̀kan nínú àwọn ìdá tó dá o náà ni ọmọ ènìyàn ìmọ̀ yìí tí ọlọ́run bá fi mọ ọmọ èèyàn ó jẹ́ kí ọmọ ènìyàn kó lápọ̀nlé láàrin àwọn ẹ̀dá yòókù gẹ́gbọ́lọ́ náà ṣe sọ ọnù kùránì pé wà lákọ́dí kàrọ́m náà bá ní àádámà ní ti pàápàá a ṣe àpọ́nlé fún àwọn ọmọ àádámà nínú in tó jẹ́ ká lápọ́nlé náà ni màsáàmì torí pé bàbá ńlá wa àádámà aléyìí salam nínú sọ́rọ̀tù lè bá kọ́rọ̀ súrẹ̀ ẹlẹ́ẹ̀kejì gbàtọ́lọ́wọ́n bá ń sọ fún àwọn màláíkà nǹkan tó fẹ́ ṣe wípé inni ja'ilu fil ardi khalifa mo fẹ́ dá sí orí ilẹ̀ àrólé kọlu èsì táwọn mọ̀lẹ́kà fọ̀ lẹ́yìn ìgbà tọ́lọ́run bá sọ fún wọn tó fẹ́ ṣe tán ò ní pé àtẹ́jẹ́ àìlú fi hàn ṣo fẹ́ dá sí orí ilẹ̀ ó fẹ́ fi àwọn ẹ̀dá kan sórí ilẹ̀ mẹ́yìn yóò sì lù fi hàn àwọn tí ó máa ṣe ìbàjẹ́ tí ó máa hùwà bàjẹ́ lórílẹ̀ èyí nìkan kọ́ wàyá sí kò tì máa à wọ́n sì máa ta ẹ̀jẹ̀ ara wọn sílẹ̀ àà ìrẹ́ ọlọ́run wà náà nù sábẹ́hù bí hamdika wà nùkọ́ di sùlàdì àwọn ń ṣàfọ̀ mọ́ ohun ìyìn pẹ̀lú ògùn fún rẹ̀ ọlọ́run ọba ìyẹn ni pé mọ́hùn lè dá wọn ẹ̀kọ́ mẹ́ńbẹ̀ wọn wọn ò sọ fọ́lọ́wọ́n ọba tààrà wọn ò sì la ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ wọ́n pa lásàmọ́ ni wọ́n ní ṣo fẹ́ dáwọn báyìí báyìí báyìí ṣe bá wà là ń ṣe báyìí báyìí ìtumọ̀ rẹ̀ ni pé mọ̀ dáwọn ó fi hàn pé tó bá ju ni lọ bá bá fẹ́ nǹkan tó fẹ́ ṣe tí ò bá tẹ́ wa lọ́rùn táwa fẹ́ sọ pé kó má ṣe àní sọ pé má ṣe láti kè pọ́n lé a mú wá lọ́nà ẹ̀rọ tí ó fi gbọ́yé àmọ́ṣà ò fẹ́ni tó ní làákàyè ni o ń bẹ o tẹ́ẹ̀ bá làákẹ́ sọ kò ní mọ̀ pé tẹ̀ wí ni èyí náà tún Adam ọmọ Adam ta tó fi lọ́lá tó jẹ́ àjùlọ fáwọn yòókù ó tún ní إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ẹ̀dọ̀rọ̀ ìmọ̀túnmí ọmọ làkàí nọ́bẹ́lò ni ìtọ́lọ̀wọ́ bá pè ní àrọ́dìnlẹ̀ àmọ́ẹ̀nà àmọ́ẹ̀nà yẹn tọ́lọ̀ lágbé fún àwọn òkè sánmọ̀ ilẹ̀ tí wọ́n bẹ̀lọ́ ń pàgbára àwọn ògbé yẹn nínú àwọn àfáà ara àwọn tó tú àmọ́nà yẹn sí àlàákìlù làákàyè nínú wọn ni Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu wọ́n tú sí làákàyè nípa àti mọ̀ ní pé ọlọ́run sọ pé lè ábíbà lọ olùmọ̀nà àfikínà wà lùmọ̀nà àfikọ́ wà ọlọ́ni ìdí tó ń fi gbé àmọ́ náà wá tí a lè tú sí làákàyè kìí làákàyè nìkan ni túmọ̀ rẹ̀ o ní láti lè fi ìyà jẹ gbogbo mùnáfìkì tàǹpè lálágàbàgebè lọ́kùnrin àti gbogbo mùnáfìkì lóbìnrin àtàwọn ọ̀ṣẹ́bọ lọ́kùnrin àti àwọn ọ̀ṣẹ́bọ lóbìnrin tó ti kó àwọn kìfìrí náà sínú kọ́lọ̀ sì lè gba ìrònú pìwàdà àwọn onígbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin in tí ó jẹ́ ká mọ̀ wípé tá ń ṣe yìí ò bá mu táàfi túbá òní làákàyè tààni tùrùkọ́lọ́ ní ọmọ èèyàn ìnáwó káànà zọ̀lú mẹ́jàmùlà alábòsí lọmọ èèyàn aláìmọ̀kan àbòsí tó ṣe ni pé ó mọ̀ pé nǹkan yóò bá mọ́ ọlọ́ ní kó má ṣe ó ṣe ó mọ̀ pé ń ṣe ní kò ṣe àbòsí lè ẹ̀ṣẹ̀ sí ni jàúlà ó ṣe kò mọ̀ pé ò bá mú kò ṣe kò mọ̀ pé yẹ kó ń ṣe àìmọ̀kànlẹ̀ ṣùgbọ́n làákàyè ń jọ tẹ́ bá ti wá sàlàyé tó wò ó pé á yóò túbá èyí tó takú wọn lé tí ò túbá tó sáyà àkókò nàkí tó yarí tó gbẹ́rù gbọ́n rí nú wọn àwọn èèyàn ó jìyà ìdínú tó fi jẹ́ pé àwọn nǹkan bíi òkè ilẹ̀ gbogbo wọn yẹn fún òní jẹ́jọ́ kankan wájú ọlọ́run torí pé kò sí làákàyè fún wọn kò sí ọlọ́run kò ṣàánú wa tó ń torí náà ọlọ́run ní ọlọ́run inni a'lamu ma la ta'lamu ọ̀rọ̀ tí sọ́rọ̀ tó bá kọ́rọ̀ mo nǹkan tí ẹ̀ ṣe kí ni tí ò mọ̀ ní kí lọ́lọ́wọ́ ṣe alama adama asma akullaha ìmọ̀ gbogbo nǹkan ó kọ gbogbo nǹkan lọ́wọ́ á fi ma adama kí ni túnmọ̀ ọ̀rọ̀ yẹn ó kàn já àwọn màláíkà tó ń sọ̀rọ̀ yẹn kò sí ìmọ̀ tọ́lọ̀ fi ma adama yìí fún wọn ṣẹ̀pẹ́ táwọn sọ ni pé máhànù nùsábẹ́hù bí wà nùkọ́ tìṣùlá àwọn là ń ṣe àfọ̀mọ́ fún ọ a ń fòkó fún ọ mọ̀rọ̀kó díẹ̀ à ń yìn ọ ọlọ́wà ní alama adamale asma ha ọlọ́wà lọ bí ìmọ̀ orúkọ gbogbo nǹkan ma adama ìtumọ̀ rẹ̀ ní pé ìmọ̀ ò sí fún àmàlẹ́kà tẹ́lẹ̀ wà fún ní àwọn nǹkan tí ọlọ́run fi ìmọ̀ rẹ̀ mọ́ ádámọ̀ yẹn ó wá darí àwọn nǹkan yẹn padà sọ́dọ̀ àwọn màláíkà fàkọ́l ọlọ́run wá ní ámbì úní bí asmáì àùláì sọ sọ̀dì ó yẹ mọ́ sọ orúkọ àwọn nǹkan tó ń kó síwájú yìí tó bá jẹ́ lódodo ní ni fún yẹn láàílìmọ̀ lánà wọ́n làmọ́lẹ̀ láàílìmọ̀ lánà láàílìmọ̀ lánà kò sí ìmọ̀ kankan fún wa ìlà máa àlìlámùtánà ọwọ́ èyí tó bá fi mọ̀ wà lámọ̀ ó bẹ̀rẹ̀ pé tọ́lọ̀ ń tì sí wọn ẹ̀wọ̀n ṣe kíni wọn ò mọ̀ ẹ̀rí ẹ̀ náà láyà tó tẹ̀lé ọlọ́run ọlọ́wà ní kọ́lá ya ádámù ìrẹ̀ ádámù home bí asma ìhìn wá fi yé wọn sọ fún wọn orúkọ àwọn nǹkan wọ̀nyí fàlámà àmbà àhún bí asma ìhìn lẹ́yìn ìgbà tí ádámà wá sọ orúkọ àwọn nǹkan yẹn fún wọn níwájú ọlọ́run táwọn ọmọ tẹ́lẹ̀ ni alam akùn lákùn ṣé èmi ọlọ́run ò ti sọ fún ẹ̀yin màláíkà pé inni àìlàmù gọ́yìnbà sàmàwà àti wàlà àmù èmi ni mo mọ̀ ń tó pamọ́ ní sánmà àtìlẹ̀ ó fi ẹ̀pá báwọn mọ̀lẹ́kà ṣe wà ní sánmà tóun tí wọn ètí ìdáadámọ̀ àtàwọn kankan tún pamọ́ ní sánmà àtìlẹ̀ tí wọn ò mọ̀ sáìpọ̀ wà ká ní wọ́n mọ̀ ni wọn ò bá dákọ̀ ẹ̀ ọlọ́wọ́ mo mọ̀ tó pamọ́ ní sánmà àtìlẹ̀ àwọn kankan tó wà tó pamọ́ tí wọn mọ̀ nígbà náà nínú ẹ̀ náà ni tọ́lọ̀ ń kó síwájú wọn yẹn tó sì ti lọ fi kọ́ ádámà wàhálàmù máa tùbẹ̀dùn náà wà máa kúntùm taktumun èyí ò ní kọ́kọ́ máa tùbìdùn nǹkan tẹ́yìn ṣàfihàn rẹ̀ òun mà wà máa kúntùm taktumun ìntẹ́ tún fi pamọ́ òun mà so wà bí páàlì pẹ̀lú eléyìí àwa mọ̀ yí pé nínú tí ọmọ èèyàn fi ju àwọn mọ̀lẹ́kà lọ ní kíni alẹ̀ ìlìmọ̀ nínú rẹ̀ ní alẹ̀ akìlù làákàyè tí ó jẹ́ ká lè ṣẹ̀ṣà láàrin lílo ìmọ̀ wa àti àìmọ̀ lò fún àpẹẹrẹ zìnà ṣíṣe ìmọ̀ ti sọ fún wa pé kò ṣe kíni kò bá mu làákàyè wa láàrin pé ó dá ṣe kí tí ẹ̀ bá ṣe làákàyè ló lò láti fi kọ́ tọ́lọ́wọ́ bá sọ pé má ṣe tí ò bá ṣe làákàyè ló lò láti sọ pé láti fi pa òfin ọlọ́wọ́ bá tó ní kò má ṣe mọ́ tó fi pamọ́ olè jíjà wọ́n kó nǹkan kalẹ̀ wọ́n ní wọ́n pín wọ́n ti bu ìrẹsì irú àsìkò yìí àwọn tọ́lọ́n bùkún wọn máa ń fúnyàn rẹ̀ sí fúnyàn lẹ́wọ́ oríṣiríṣi ó wá jẹ́ ọ̀nà mẹ́wàá wọ́n pín sí wọ́n ní kó ń kálukú gbé tiẹ̀ ibi tí wọ́n dúró sí o ti bu o ti ré nínú àwọn mẹ́sàn-án yòókù ńgbà tí wò sílẹ̀ o ti lọ rí sínú tiẹ̀ o tún ti wá fọwọ́ rẹ gbogbo ẹ̀rí wá dàbí nǹkan náà kálukú gbé tiẹ̀ wá gbé tọ́dọ̀ ẹ̀ nǹkan tó ṣe yẹn làákàyè ló láti fi ṣe mọ̀rọ̀kọ́ ẹ̀há sọ kìí ṣe yẹn láyà àsúnà lọ àmọ́ àmọ̀rọ̀ wọ̀yà àlúùná máa yọ òmàrò gẹ́gẹ́ bó ṣe wà ní sọ́tù tààrí láà yà súnà lọ́ha wọ́n kì í yapa àṣẹ ọlọ́run wọ́n yí yapa ọlọ́run má àmàrọ́hùn níbi nǹkan tó sọ pé kí wọ́n tó pa wọ́n láṣẹ wọn ní yapa àṣẹ yẹn wọ́yà àlúùná eh, náà ni wọ́n sì máa ṣe máa yóò máa rú ní tó bá pa wọ́n láti ẹgbẹ́ kí wọ́n ṣe tó ń torí náà adúpẹ́ fọ́lọ́wọ́n ọba àlíkẹ́ ọlá ẹbí tí mò ń bá bọ̀ tó ṣe wá lé èèyàn tí ó ṣe wá lé níyàn tí ó sì ṣe wá yan èèyàn abẹ́ ọlọ́run ọba àlíkẹ́ ọlá làákàyè wa méje ó darí wa síbi ìdínú ọlọ́run ìmọ̀ ní wà máa fọ́dù ìlmínà ìdá aláàmù yóò fìdínà kúlù máa nà tààlàmù lèmáàdà tààlàmù èé ṣe wá tàfi ń kẹ́kọ̀ọ́ tàbí kí ló dé tàfi ń kẹ́kọ̀ọ́ tàbí nítorí kí la fi ń kẹ́kọ̀ọ́ wà máa fọ́dù ìlmínà kí ni àǹfààní tí ń bẹ níbi ìmọ̀ kọ́ kí ni ìwúlò ìmọ̀ta ní àjùlọ wo ní ń bẹ fún ọlá wo ní ń bẹ fún ìdá lámìyò fìdnà nígbàtí ò bá ṣe wá láǹfààní kò wúlò fún wa kúlù máa nàtà alámù gbogbo ń ta akọ́lẹ́kọ̀ọ́ òwúlò eléyìí ṣàwà mùsùlùmí dáadáa ó dẹ̀ jẹ́ kan máa ìsàn tó ń ṣe wá nílùú wa Ìkàrẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àbí àláàfáà lù bọ̀mọ́ṣọ́láṣí wa abẹ́ ọdún kèlú ni wọ́n ti tì í ṣàgbé central mosque láti ṣe program tẹ́lẹ̀ kí ló fà tó fi wà títì nítorí pé lámúyù fitna kúlùmọ́ mẹ́ta àìlàmù gbogbo ẹ̀kọ́ tá aláàkọ́ yẹn àwọn tí a lọ lè kí òyìn ìmọ̀ yẹn ò ṣe kí ni kò wúlò fún wa lìmọ́ta ta àìlàmù ẹnìkan lẹ́kọ̀ọ́ fún àpẹẹrẹ tó lè tètè yé wa ó jẹ́ medical doctor dókítà tó ń ṣe ìwòsàn ní àbí ọmọ tí ẹ̀ gangan inú oorun ó sì máa ń tàà lè lò fún kò wá tọ́jú ọmọ títí tọmọ fi kú gbàtọ́mọ wá kú wá ní ayé ni àwọn èèyàn bèèrè ẹ agbọ́páyé ń bẹ èèyàn sì wà àmọ́ kí lẹ ṣe sí náà kí lẹ rí pé ayé ló dikun ẹ̀mú tàbáyé ló sàfihàn ká ló sọ pé òun lo mismark fún àbó òun fún lábẹ́rẹ́ kan wọ́n ní òkè kò ṣiṣẹ́ nìyẹn ṣùgbọ́n kò lo ìmọ̀ rẹ̀ dókítà ni àwọn ṣiṣẹ́ abẹ fóyàn ó bá ṣe abẹ débì kan wá rí pé ìmọ̀ iṣẹ́ ibi tó ń bá ṣẹ́ dé ìtìjú ìmọ̀ tó ń lọ ẹni tó nímọ̀ yẹn nìyẹn jẹ́ kó ń gbìyànjú ẹ̀ díẹ̀ sí kò tètè fún wọn níwèé kan gbé lọ sọ́dọ̀ ẹ̀ tó nímọ̀ nípa nǹkan yẹn ẹni yẹn kú kí wá láǹfààní ìmọ̀ tó níyẹn ilé náà lè bá àwa tíṣà mi tọ́mọ wa ọmọ wí kí ló bá tọ́mọ wa òbí mọ̀ wí alọ́ntajà ní gáràjà ń wó ṣùgbọ́n àráyè láti kọ́ ọmọ wa níwèé táwa fúnra wa sọ pé a ṣe kí ni agboyè ń bẹ́ẹ̀ èyí tó tẹ tí ó burú jù ní àwa ṣe education wọ́tò lẹ́ǹtì tó ṣe degree tàbó padà lọ ṣe PGD ó wá ń wá school start ó tí ó mọ̀ nípa education pé kó mọ ẹbọ ọkọ mi nílò lẹ́fẹ́ gbà ẹ̀jọ̀dá àrí tíṣà fáwọn ọmọ ẹni kódà 25,000 ló ń fún every month pé kó bó ń kọmọ òun ìgbẹ́ta òun fún rẹ̀ tíṣà ní kò wá kọ ọmọ yẹn títí tọmọ yẹn ti fẹ́ ìwà ẹ̀kì títí ọmọ yẹn ò mọ̀ ìwé jàre ẹjẹ́ kó lọ kọ́ṣẹ́ kan ìtumọ̀ ọ̀rọ̀ wa kọ́ ni pé ẹni tí ó mọ̀wé ló ń kọ́ṣẹ́ kìí ṣe ìtumọ̀ ọ̀rọ̀ wa ni ìtumọ̀ ọ̀rọ̀ wa ni wípé kí ní ẹ̀kọ́ tí ẹni kọ́ tó lòun jẹ education kò lé ọmọ rẹ̀ níhùn mo ti rẹ́ni tó ṣàlàyé fún tó sọ fún mi mo ṣàlàyé wípé n ṣe bí bọ́lá ń sọ táwọn ẹbí sọ ní olóòtú ìkéka rẹ̀ ẹ wọ̀rọ̀ nǹkan tọ́lọ̀ ń sọ táwọn ẹbí sọ yẹn mo ṣàlàyé ó mọ̀ ó ní ṣùgbọ́n èèyàn máa ń ké ìlú yẹn náà tó bá fi ké ìlú yẹn ìmọ̀ ìlú yẹn ló wà máa lò máa kí wá ní ìdí tí mo fi lọ lé kéw àjẹ́pọ̀ àwọn tí ò lọ lé kéw tí wọ́n lé ìmọ̀ ìlú yẹn àwọn gangan wọn ò já yòókà ìmọ̀ bí ẹgbọ́ kìíní yìí pé èèyàn wà ń bàdàn ní ìsìn àbò wà lẹ́kùn ó ti wá kẹ́kọ̀ọ́ pé tọ́lọ̀ ń sọ tánà bí sọ ní kó wá fẹ́ẹ̀lì wọ́n ní rárá ó kọ́kọ́ ké ìlú yẹn pé téèyàn bá wà nílùú afọ́jú ó máa ṣe bí afọ́jú ni o kí wá ló lọ lé kéwù yẹn fún kí lè kí ló tá a fi kọ́ ẹ̀kọ́ ni tòlìmọ́dà ta àìlàmùná wà máa fọ́gbọ̀ ìlú nínà ìdá alámù yóò fìdná kúlùmọ́ nìta àìlàmù gbogbo ń ta akọ́ tí ò bá ti ṣàǹfààní kí wá láǹfààní ta akọ́kọ́ yẹn èyí tó burú jù ní tàwọn àfà tí àwa àfà ló burú jù torí pé àfà ó pàtàkì ju dókítà lọ torí pé dókítà tó bá ṣe abẹ́rẹ́ gún tàbó sí èèyàn kan èèyàn kan tí ó pa náà nù àfà ó pọ̀ dídí ìlú run táwọn tó bá fẹ́ tún wọn ṣe bá dé àwọn èèyàn tún lẹ̀ wọn lóko torí pé ẹ̀kọ́ tó ti kọ́ wọn yẹn ẹ̀kọ́ tí ò bá mú ní ẹn tó fẹ́ sọ tó bá mú òtẹ́ níjó sọ̀rọ̀ tó ló ti jẹ́ kí wọ́n rí bí ọ̀tá wọn jẹ́bí ọ̀rọ̀ kan tẹ́ ní mọ́mà Al-Ghazali sọ wípé méjì péré làwọn tó wà láyé àwọn ọlọ́gbọ́n àtàwọn òmùgọ̀ ṣùgbọ́n àwọn ọlọ́gbọ́n kéré àwọn òmùgọ̀ ló pọ̀ jù láyé àwọn ọlọ́gbọ́n yẹn mélòó ni wọ́n pín sí méjì àwọn kan jẹ́ ọlọ́gbọ́n dáadáa tí wọ́n jẹ́ afẹ́nifẹ́re àwọn kejì jẹ́ ọlọ́gbọ́n burúkú ọlọ́gbọ́n ẹ̀wẹ́ àwọn oní tó mọ tara wọn nìkan ṣùgbọ́n ó ló ṣe ní láàánú pé àwọn ọlọ́gbọ́n ẹ̀wẹ́ yẹn onímọ̀tara ẹni nìkan yẹn àwọn ló ṣáájú àwọn ọlọ́gbọ́n afẹ́nifẹ́re yẹn wọ́n ti ṣáájú wọn dọ́dọ̀ àwọn òmùgọ̀ tó pọ̀ jù ṣàpé wọ́n gbọ́n kò sí sí àwọn òmùgọ̀ ò lè mọ̀ wọ́n wọ́n wá sọ fún àwọn òmùgọ̀ yẹn pé ṣẹ́rẹ́ àwọn tó dúró lọ́ọ̀kan yẹn ọ̀tá yín ni wọ́n o tí wọ́n bá tẹ bá lè jẹ́ kí wọ́n sọ̀rọ̀ wọ́n yí yín padà o ẹ mọ́ ìfún wọn láì àwọn ọlọ́gbọ́n yẹn wá dé àwọn ọlọ́gbọ́n afẹ́nifẹ́re yẹn dé wọn ò tiẹ̀ jẹ́ wọ́n sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ilẹ̀ wọn lóko ni tí wọ́n fáwọn ọlọ́gbọ́n afẹ́nifẹ́re yẹn <laughs> sùúrù wọn ó pọ̀ gan-an wọ́n tún wọ́n gbọ́dọ̀ lọ ronú bẹ́ẹ̀ lọ́hùn kan tó lè rí ṣe ẹ wo sọ́rọ̀tù yáàsìn nígbà tọ́lọ́wọ́n ọba sọ yí pé ìdàrúsádìnà nígbàtí a rán ìsìnlẹ́ẹ̀mì òjíṣẹ́ méjì sí ìlú kan fàkàdàbùhùmà àwọn aráàlú yẹn pè àwọn òjíṣẹ́ méjèèjì yẹn nírọ́ fáàzàsìná sí ìsáàdìsì a tún wá kún àwọn méjì yẹn lọ́wọ́ pẹ̀lú ẹlẹ́ẹ̀kẹta ó dòjíṣẹ́ mẹ́ta àwọn òjíṣẹ́ wá ń sọ pé iná ilaykum mursalun òjíṣẹ́ làwa jẹ́ fún yín ibi tí mo fẹ́ lò ní ọ̀rọ̀ táwọn aráàlú yẹn sọ wọ́n ní eh, wọ́n máa ń tún lábáṣàrùn mìsìlú ẹbí tí mo fẹ́ kánjú lọ ni pé wọ́n ní la inlam tantahu lánàrí jùmọ̀nàkùn tẹ́ẹ̀ bá pinwọ́ tàbí kẹ́ dáwọ́ pé ọ̀kan ṣoṣo lọ́nà tẹ́ ń sọ á sọ yín lókò pàdé wọ́n lẹ́yà mẹ́sàn-án nínú àzáàbùnà ìyá tó ń lé kókó yẹ lẹ́tẹ̀lérò tọwọ́ wa jẹ yín wọ́n tún sọ fún wọn pé iná tàtọ̀ yárùn bí kùn ẹ ti kó orí ibú bá wọn pẹ̀lú pé ọlọ́run ọ̀kan ṣoṣo tẹ́ ń sọ yìí kó tó di pé wọ́n sọ pé tẹ́ẹ̀ bá stọ́ọ̀pù tẹ́ ń ṣe ṣé ó ti yé wa ní ìsìn torí báwọn kan ti sọ fún wọn tẹ́lẹ̀ ni sọ ọlọ́run kó ṣàánú wa látara bẹ́ẹ̀ àwa dúpẹ́ fọ́lọ́run gẹ́bí ọ̀rọ̀ tí wọ́n ní alì sọ pé rọ̀dínà kìsmọ́ta jàbárì fínà lánà lè ìlìmú wà lè jùhálì náà lọ fa'inna lè ìlìmá fa'inna mẹ́la yáfnà an kọ̀rí bá jẹ́ ogún ìmọ̀ fún nǹkan ńlá ló fún torí pé dúkìá pàmọ́ ń pè lówó láyé òde òní ìmọ̀ yára tán ni ṣùgbọ́n ìmọ̀ ohun èyí tán gbéyàn bá ṣe ń ná ìmọ̀ sí ní kíni yóò máa pọ̀ sí ọlọ́run ṣàánú wa ní ṣókí mo jẹ́rìí pé ọlọ́run ọba ní olùmọ̀ bí tí mo ti yà lọ nìyẹn tó fi ìmọ̀ mọ́ ọmọ ádámọ̀ tẹ́lẹ̀ sì jẹ́ ọmọ ádámọ̀ ó di ẹni àpọ́nlé tàbí ẹ̀dá àpọ́nlé láàrin àwọn ẹ̀dá ìyókù ọlọ́yìn ló wá rán ànábì wa Muhammad tàbí ló gbé ìdíde lójíṣẹ́ sí gbogbo àgbàlá ayé ìmọ̀ yìí náà lànábì wa ń kọ gbogbo ayé huwa alladhi ba'atha fil ummiyina rasulan minhum yatlu alayhim ayatihi wa yuzakkihim òun ló ń gbé dìde lójíṣẹ́ o ta ni ànábì wa Muhammad àárín àwọn owó ló ti gbé dìde òmè yíò àwọn tí ó mọ̀kọ̀ mọ̀káyà ní àgbàbíyà àwọn tó pọ̀ jù náà lárúbáwá ò lè kọ wọn ò lè kà nínú àwọn tí ó lè kọ tí ó lè kà gangan lànábì wa sallallahu alaihi wa sallam àmọ́ ìròyìn àìlèkọ àìlèkà kìí ṣe Muhammad sallallahu alaihi wa sallam torí mo ṣe sọ ìlú ní ah illiterate ni prophet no kìí ṣe ìròyìn àbùkù ìròyìn yẹn gangan ló yọ ànábì níbi tí ò bá kàn lábùkù níbi tí ò bá tẹ́ kí ni tí ò bá kàn ànábì lábùkù kí ni tí ò bá tẹ́ kálánàbì jẹ́ tó lè kọ tó lè kà ní ẹ̀sùn ìdàwé oníwèé kọ ni ò bá fi kàn ànábì wípé bíbélì lànábì dàkọ tó pè ní kùránì fún wa ṣùgbọ́n ẹ̀sùn yẹn ò ṣe é fi kànábì irọ́ rẹ̀ òṣìṣẹ́ nígbàpá àti ẹ̀lẹ́ ìfẹ̀sùn kan lè lè rẹ̀ mọ́ kò lè kọ kò lè kà gbólókiri àwọn Yẹhudi ń bẹ ní Madina àwọn Nasara ń bẹ táwọn ti mọ Bíbélì ṣáájú wọ́n láwọn àfá wọn nínú Madina ń bẹ gẹ́gẹ́ bí ah, Salam wọ́n mi dárí wọ́n àwọn káàbù alẹ́hàbáàrù alẹ́hàbáàrù mi ìtumọ̀ rẹ̀ ní skọ́là olùmọ̀ gangan àwọn bẹ́ẹ̀bẹ̀ lórí rẹ̀ bá kò sọ́gbọ́n bá nàbí bẹ́ẹ̀ dá ṣùgbọ́n gbogbo wọn ni wọn ò ní ẹnu wọn ò lè sọ pé ìwé wa ló tàbí torí pé kò lè jẹ́ kí kò lè kọ kò lè kà torí náà Ọlọ́run mọ nǹkan tó ń ṣe ìyátúlọ aléhìm ayá àti àwọn tí ó mọ̀ ọkọ̀ tí ó mọ̀ ká náà wọn lárúbáwá tí wọ́n gbárí dáadáa gbogbo wọn ni wọ́n ṣe mọ̀ nígbàtí kùránì gbóòdè lẹ́nu ànábì sallallahu alaihi wasallam pé eléyìí ó ń fọ̀ wọ́n mọ́ kúrò níbi ẹbọ gẹ́gẹ́ bá ṣe ń pariwo lónìí náà tá ń fọ àwọn èèyàn mọ́ kúrò níbi gíní níbi ẹbọ gẹ́gẹ́ bá nàbí ṣe ń fọ̀ wọ́n mọ́ lánàá ó ń fọ̀ wọ́n mọ́ kúrò níbi kúfùrù níbi shirk níbi nìfà torí pé àfọ̀mọ́ àkọ́kọ́ tí ẹ̀sìn fẹ́ ṣe nígbésí ayé ẹnikẹ́ni o ní kó fọ ọkàn rẹ̀ mọ́ kúrò nínú ẹbọ torí pé àṣẹ ìtọ́m òun tiẹ̀ ẹ̀wà tí wọ́n kó kalẹ̀ ó ti dòkúta sí ìrẹsì tí wọ́n kó kalẹ̀ ó ti dòkúta sí ó ti da lúrúpọ̀ mọ́ ṣàpà ó ti jẹ́ kẹsẹ̀ ìrún ó dàpọ̀ mérò ẹni tó ń fọ̀ wọ́n mọ́ ẹ̀ ní ó wà mọ́ ṣà òkúta yẹn ní ó mọ́ fi hàn òkúta ni wọ́n mọ́ ṣà wọ́n mọ́ ṣàkó mẹ́ sàdẹ́bì ló fọ̀ àwọn lárúbáwọ́ fọ̀ wọ́n mọ́ kó tó wá torí kọ́lọ̀ ní wa áàkọ̀rí iná mí ni wọ́n na yàrá àkùbí àtàwọn míì tí ò bá náà bí gbé màdínà jọ náà ó tún fọ̀ wọ́n náà torí pé wọ́n tún padà dára tó fọ́tòlọ́ yóò tí wà lọ òdó lè fọ́tòlè láàrin àwọn adúpẹ́ fọ́nà wọn bá lè kí ọlá ọlọ́run ọlọ́run kó máa bá ànábì wa Muhammad ìdí ni bọ́lọ̀ ń fẹ́ ká ṣoríire títọrọ rẹ̀ fànàbí ó wà ṣokùnfà kíkẹ́ náà dọ́dọ̀ wa torí pé ànábì sọ̀lọ̀ yàtọ̀ fún ìtọ́lọ̀ sọ́nù kùránì wípé inna Allaha wal malaika ọlọ́ni inna dájúdájú ọlọ́run wa malaikatahu àtàwọn mọ̀lẹ́kà rẹ̀ bí sọ̀lú náà alẹ́bẹ̀bí mẹ́sàtọ̀ láti fàbí bí mo ṣe sọ yẹn ẹlòmí ni ẹ̀hẹ́n ọlọ́run gangan wọ́n ń sàfà láti fànàbí ṣẹ́rípá gan ju ọlọ́run lọ lẹ́nu ẹni ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ó gbé wọ́n náà ó kebi ṣe bá dúà ní àsàlátù tú sí pọ́lọ̀ ṣe fánàbí ìdí nìyẹn tó yẹ pé kùránì ò ṣe é tú pẹ̀lú ọgbọ́n orí tàbí ọpọlọ àyàfi ká tú níbàámu sí in tí ẹni tọ́lọ̀ ń fi ọ̀ràn rán sọ pé kí ni ó tú sí látàrú àwọn àyà báyìí ìyẹn ló fà tí àbúlẹ̀ àálíyá ọ̀kan náà àwọn tàbí ohun tó kéwú lọ́dọ̀ àwọn sàhábà bí àbúlẹ̀ ìbùnà àbá àbí alìgbà ó ti tún wọ́n rẹ̀ bọ́lọ̀ ń sàtọ̀ láti fàmẹ́bì ni pé ọlọ́run ń dárúkọ ànábì mímọ́lá ilẹ̀ ààlá ní àárín àwọn mọ̀lẹ́kà lókè lọ́run ọlọ́run sọ̀rọ̀ ànábì àwọn mọ̀lẹ́kà yẹn àwọn wá ń tọrọ ìkẹ́ àti tí ẹ̀ bá wá ṣe ṣẹ̀páṣẹ́ ọlọ́run yẹn

mẹ́wàá ìgbọ́n ṣe yẹn ó dorí ire fún wa ó sì jẹ́ ìmú kíníṣẹ́ ìmú àṣẹ ọlọ́run ọba ṣe hmm. ẹlòmíì sọ pé aṣẹ́gbẹ́ kò níkẹ̀ ó níkẹ̀ tábà lọ wọnú suratul Kawthar inna a'tainaka al-Kawthar al-Kawthar ọlọ́run ti sọ òun ti torí náà fasalli li rabbika wanhar inna sha'naka huwa al-abtar huwa al-abtar ọlọ́ni iná àtọ̀ ìná ká ti fún ìrìn ànábì ní gíní alẹ́ Kausar nítorí wọn Kausar pọ̀ sáàgbẹ́tẹ̀ sí rẹ̀ ṣe ṣùgbọ́n ẹjá tu nínú èdè pé ọlọ́n rí ẹ̀fà nítorí pa ti fọ́n pàṣọ́lì lọ́mọ kírun fọ́lọ̀ ìrọ́ ní ha gún ẹran fọ́lọ̀ náà pẹ̀lú torí pé ìnà ṣáà ní aka ó ráwọn tó ń gàn ọ́ yẹn àwọn ẹlẹ́gàn rẹ̀ yẹn ó wà hapsa ní ara ìkẹ́ ti ẹni kó lẹ́yìn hmm? ìgbà táwọn bí wà láyé òkìkí rẹ̀ gan ọkàn tó ṣe tí ò sí láyé wọn torí pé gbogbo ibi tẹ́sìn òde lójú ànábì lè sí dé kẹbà ànábì náà ṣe sọ pé ayé asún kì fóun òun wá rí gbogbo ayé pátápé lẹ́sìn òun Islam padà kárí gbogbo bẹ̀. gbàtà ànábì jáde àwọn sàábà ìgbàdàn ni wọ́n lọ ọ̀nà China tí wọ́n fi dé Afghanistan tí wọ́n fi Afghanistan àwọn fàdé gangan ló mẹ́sìn débẹ̀ òun àti China sì pààlà ni ẹ̀rí pé àwọn Chinese Muslims àwọn musulmi China yẹn àwọn ló kángun sí Afghanistan and their many kìí ọ̀rọ̀ 250 million ni wọ́n ṣùgbọ́n nínú China wọ́n jẹ́ ẹ̀pà horo àkọlíyà ni àwọn wọ́n kéré lórí pé China gangan wọ billion bẹ́ẹ̀ náà ni ní India musulmi India lé 250 million ṣùgbọ́n ní gbogbo tàbáwò wọn sí àwọn buddhist and àwọn Hindus wọ́n kéré níye pé ọlọ́run ṣàánú ọlọ́run kó gbà fún kí ọlọ́run lọ ọlọ́run kó máa bá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kó bá àwọn sọ̀hábà àwọn ni wọ́n mú iṣẹ́ tànàbí jẹ́ ni wọ́n mú káàkiri ayé kódà tó bí lórí Nàìjíríà wà yà àwọn sàábé ló mẹ́sìn wọ Nàìjíríà ibi tí wọ́n ń pè Nàìjíríà lónìí Kánò sàábé ànábì ló mú kíni ló mú ẹ̀sìn wọ Kánò kó tó padà àwọn ló mẹ́sìn wọ misra Egypt láyé Umar ibn Khattab radiyallahu anhu ìgbà tí wọ́n dé Egypt ókùbà fùnà ámìrì tó tẹ̀síwájú ọlọ́dáka ìrọ̀wọ́n sílẹ̀ títí títí tẹ́sì fi wá sí Sahara tó fi dé Mali títí tí tó fi dé Kano bẹ́ẹ̀ káàkiri àgbáláyé tó fi dé China lọ́n tó fi dé Europe torípé àwọn ibìkan Eastern Europe ojúdébẹ̀ hmm, àtàwọn tó gbaṣẹ́ lọ́wọ́ wọn àwọn tàbí hàn àwọn náà tún ṣe wàhálà títí tó fi dùn ní àwọn apá náà sì yé ṣe wàhálà yóò sì máa lọ nìyẹn ìlà áàkiri sáà títí dìgbẹ̀yìn gbà ìkẹ́ ọlọ́run lọ́lọ́run kó máa bá gbogbo wa gbé ẹ̀yin olùtẹ́sí ni alápọ̀nlé àwa umahan tafsiri tọdún yìí pẹ̀lẹ́ pé ètò tá ń ṣe bọ̀ náà tẹ́lẹ̀ ò dáwọ́ dúró ẹ̀rùn pé ńgbà tá a parí tẹ̀síìrì ìtàwẹ̀ Ramadan tó kọjá ní a ò pa tíra dé o ṣe pé àṣà kan ní wọ́n bá ti bẹ̀rẹ̀ ní tó ọ̀la ni wọ́n fẹ́ pa tíra dé o ni wọ́n fẹ́ pa Kùránì bí wọ́n wà pa màálù wọ́n dáwó tẹ̀síìrì máa kúnjọ́ náà àwọn àfáà torí ẹlòmíì ìdí mi lọ tẹ̀síìrì náà àwọn àfáà ni màálù tí wọ́n pin nígbà táwẹ̀ bá kọ̀ọ̀la táwẹ̀ bá di mọ́kàndínlọ́gbọ̀n ọjọ́ táàfẹ́ lọ wóṣù àárọ̀ ni wọ́n fi pín ẹni tí ó mú ọrùn ọlọ́run jẹ́ kí ẹ̀ṣẹ̀ ó yọ ẹyin ẹlòmí bẹ̀ níbi tí ò bá ti ṣètò ẹni tí ó kó fún ẹni tí ó pẹ̀sẹ̀ àwọn ará àwọn tó wá jókòó sí tẹ̀sílì náà wọ́n máa pín màálù fún ọmọ wọn ni wọ́n pa tíràdì ó dọdún tí ń bọ̀ rárá o ṣàgbé gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ là ń ṣètò ṣùgbọ́n nínú Ramadan yìí a máa ń ṣe láàárọ̀ ọ̀tọ̀ pé ṣáàrùn kùrán ní Ramadan ìdá bí ma ń ṣe tẹ̀síìrì kùrán ní tìrìbọ́lọ̀ ń sọ nusratul Baqarah pé ṣáàrùn Ramadan alladhi unzila fihi al-Qur'an huda linnasi wa bayyinati minal huda wal furqan oṣù Ramadan ni oṣù yìí tó ṣe jẹ́ alkùránì sọ kalẹ̀ ń bẹ̀ hm? wọ́n sọ kùránì ń bẹ̀ tó jẹ́ fún àwọn ọmọ ènìyàn àti àlàyé ọ̀nà mímọ̀ wálé fòrìkọ̀nù àti òpinya kò ya kí ni láàrin funfun àti dúdú kí ni funfun o lè sin ọlọ́run islam kí ni dúdú gbogbo ẹ̀sìn yòókù tó bá ti yàtọ̀ sí islam ní dúdú láàrin iman àti kúfùrù láàrin ìgbàgbọ́ àti ṣe kèfèrí lákùnkì inú kan wọlé yẹ̀dí hmm? àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́lọ́run ṣàánú wa torí náà ní ọdún yìí apari bí ọdún tó lọ apari suratul mulk a tẹ̀síwájú pẹ̀lú suratul qalam lélẹ́yìn abẹ́ọlọ́run bá lè jọlá kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ìta bá sàlàyé mẹ́ náà kọlọ̀mọ́jẹ̀ ká ṣe àlàyé rẹ̀ ṣe ìta bá sọ mẹ́ ọlọ́mọ́jẹ̀ jẹ́ ìsọkúsọ ìta bá wí mẹ́ ní ìwíkú ọlọ́run ṣàánú wa

a ti ṣe ní nǹkan tó rọrùn ní ìrántí ó wá pẹ̀ tí ó gbà rántí a ṣe ní tó rọrùn fún ṣìtí ó pẹ̀ tí ó gbà ṣìtí só bí wa ní ìsìn tó tó rọrùn ẹ̀rí pé ọrùn kùránì ò nira ọlọ́run bá ní wá ìṣọ́ sọ pé kúl náà sọ ọba àwọn ènìyàn rọ́bì náà mo sáàdì olúwa àwọn maliki nas ọba àwọn ènìyàn ìláhì nas ọlọ́run àwọn ènìyàn ní ṣàgbé ìwàsíwàsí ẹ̀kọ̀ọ̀kan níbi aburú ròyíròyí ẹ̀dá kan tàà ń pè ní kọ̀nàs àjẹ́nà ni alẹ́bí ẹni tó ṣe wípé ìwàsíwìsù fi sùdúrì náà ìmọ̀ akọ́rò ìròyí sọ́kàn èèyàn bàbá ti ń sàlàyé ẹ̀sìn lọ náà ni ó mọ̀ mú ti ẹ̀wà pé fara wà fáyẹn ó mọ́ bí tó ti kí kí n sọ pé owó èlé ò já ẹmọ́jà yáwó èlé mọ́ dá àfà yẹn lóhùn ó láwọn brothers nílùú òyìnbó lamẹ́ríkà ní UK ní wọ́n máa ń sẹ́ndì owó sí o bó ní òṣè yáwó ẹni tó jẹ́ pé kò sí every month láìlá láti máa ń dún irọ́ ṣàìtàn ni ó mọ̀ sọ sẹ́mi ẹ̀ o tó bá tí wọ́n ń sọ sí lẹ́mìí yóò wá máa sọ fáwọn ẹlòmíràn ti mọ́ta àwọn kò lè dín ní one million at least tó máa wọ náà káńtì láti ń sọ̀rọ̀ yẹn tó ní káwà mọ́ ìyàwó kó ló ṣe fẹ́ yáwó kálò náà experience irú wàhálà wa ni yóò mọ̀ pé làlúrí ni lọ́lọ́run fi wá ní mínà lè jìnnà tí àlìjànú ló kọ́ sọ sọ́kàn ẹni àkọ́kọ́ wà náà sì òun náà tó ti ń sọ fáwọn èèyàn ẹ mà dúà bàbá wa jọ èèyàn bí èṣù àti èṣù bí èèyàn kọ́lọ̀ ń ṣe gíní kọ́lọ̀ ń là wá yà wá yà wá nítorí burú gan-an gbogbo tó sọ kò ṣojú ẹ̀ kò mọ̀ kò yé o tó bá sọ mí fún pé zina ò dá tálọ́dọ̀ àwọn ọkùnrin yóò kàn ní mú níbi ìfúrò ní oṣù sọ pé zina dá ó níyàwó mẹ́ta òun tóun ò ní kankan ẹni tó níyàwó mẹ́ta ń ṣe wá àti pé ká má ṣe zina kó wá yàwó fún ọlọ́nkẹ́ mọ̀ pé là lórí ni ìṣe sọ̀rọ̀ náà ní zina ò dá ṣóun tóun níyàwó kan tíyàwó òun bá ń ṣe hélà lọ́wọ́ ń kọ́ tí ń ṣe nǹkan oṣù tó sì fẹ́ súnmọ́ obìnrin ṣèbó ń lọ́pṣàn àwọn mẹ́tẹ̀ẹ̀ta kò ṣe ṣe àwọn mẹ́tẹ̀ẹ̀ta ò lè súnmọ́ ṣe menstruation lẹ́ẹ̀kan náà yóò rí bí lọ ìyàwó òun tó ṣe menstruation ìyàwó òun dẹ̀ máa ń pẹ́ ten days ló lò sóhun ó dùn fúnjọ́ mẹ́wàá ṣàìtàn ló ń ṣe kí ni ló ń ṣe bàyá yẹn kò níyàwó mẹ́ta rí o kò mọ̀ bóyá ó lè coincide ká mẹ́tẹ̀ẹ̀ta máa ṣe nǹkan oṣù lẹ́ẹ̀kan náà tó sì possible dáadáa gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ẹ̀ bá ti ń tọ́ wà sílé ṣù ó máa kó wá èèyàn máa wá bẹ lọ́n kó má jẹ́ kí kó má jẹ́ jẹ́ kóró ìró ìsìn lọ́kàn bẹ lé pọ́n òòrùn kò sọ́rọ̀ yìí ńlá fi sọ bẹ́bọ́lọ̀ náà mo rò pé àmọ́ kéèyàn sá díyàn wá ìṣọ́ ọlọ́run mina ṣètọ́n rọ̀jì kúrò lọ́dọ̀ èṣù ẹni ẹ̀kọ́ àrọ̀jì ẹ̀ntà àti kọ̀ gẹ́bọ́lọ̀ náà ṣe sọ pé ìnáká nígbà tó sọ fún ṣètọ́n ẹ̀ntà rọ̀jì nùsọ́lọ́tọ̀ àárọ̀ fún èṣù sọ fọ́ eh, Allah subhanahu wa ta'ala eh, fanzirni ila yawmi yub'athun mẹ́jọ òun ó kú díjọ́ gbéǹde kí lọ́lọ́run sọ fàyín náà kàmínà lè mọ̀ dọ̀rí ó ti dẹ́ tá a lọ lára kò ní tètè kú yàyọ́ mi wákọ̀ títí di àsìkò tá a ti mọ̀ lọ́dọ̀ ara wa ó kú náà kó tó dijọ́ pé ní ẹ̀lẹ́yìn náà ló wá ní yẹ fàbímọ́ àtọ̀wọ̀ ìsáni láàkùrùdánà láòmùsìrọ̀ ọ̀tọ̀ kalimọ̀tẹ̀kì òun wà lọ dúró sójú láti máa sọ wọ́n nù kú lójú ọ̀nà ojú ọ̀nà yẹn lòun ó dùn níbòlẹ̀ ń lọ ọ̀nà rẹ̀ ìbòlẹ̀ ń lọ ọ̀nà rẹ̀ ní irú kààrẹ ní ìsìn kẹ́nìkan ti wá dúó léèyàn ṣe wọ̀ kààrẹ báyìí ní ìsìn ẹnìkan ti wá dúó níwájú pálásì ìbòlẹ̀ ń tó ọ̀tọ̀ tàbí ẹ padà sákùngbà tẹ́bá ti débẹ̀ mọ́ ya ó ẹ máa padà sẹ́yìn ọ̀wọ̀ ló tó ń jù èèyàn ní ẹwà yàtọ̀ ìfọ́n ni ń lọ àti Benin ìgbà tí wọ́n fi dé Benin níbo ni wọ́n ti dé wọ́n ti ń dé lọ́kọjá àṣetán mi ṣe ẹ̀mí ṣe wà ní Fatiha tánàbí wa Muhammad sọ̀rọ̀ nípa ojú ọ̀nà

mina ṣeìtọ́ni rọ̀jì ọlọ́run sì tún sọ pé wà ń sí tù náyà ní tí wọ́n bá ti ń ka Quran ẹfẹ̀tílẹ̀ ìsẹ́mìrò ẹfẹ̀tílẹ̀ sí wà ń sí tù kẹsì dákẹ́ la'allakum turhamun kẹba àdẹni tá kẹ lọ́dọ̀ Ọlọ́run tí ó ra àánú gbà torí pé tí wọ́n bá ń sàlàyé Kùránì bí bá ń sọ̀rọ̀ sún fún mi jáde sọ̀rọ̀ ní tó ń mójútó ọmọ ọlọ́mọ ní sàmbá ṣeré ọmọ yẹn ò bá ṣeré kò ní gbọ́ tí wọ́n sọ inú ṣàtàn ó dùn yóò wá jẹ́ kíkí ní ìyẹ́ ṣe ìrìnyẹ́ mi jẹ́fẹ́ mú yẹn wá mo kàn ṣàlàyé ọ̀nà ètò ṣàtàn kí èfi fẹ́ jẹ́ ká gbọ́rọ̀ ọlọ́run ọba yìí nínú rẹ̀ náà ní kọrún máa kùn ẹ̀yin iṣẹ́ àwọn obìnrin ní ó sì èyàn máa fagídí la ojú báyìí nínú ẹ̀sọ́ pé kí útúbà mọ́ máa gùn kìí pé kó má máa gùn jù ni mo wí òkó tẹ̀ má máa gùn ìrun ni wọ́n ní ó gùn torí pé inú àmì ìpín ayé bá nàbí sọnù kú túbọ̀ máa gùn ìrun ó máa kéré àlàyé àwọn èyí torí pé àwọn èèyàn ní bùkátà sálàyé tó pọ̀ gan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a máa tẹ̀lé bá nàbí sọ hmm? èyàn wà máa ranjú èyàn máa ìgbàmí èyàn ó sùn lọ tí ó jẹ ẹ̀ràn ibi wa máa yáyàn lẹ́nu pé tí wọ́n bá ti ṣá lágbára lágbára tí wọ́n kírun tán báyìí ò ní sùn mọ́ ara ó yà gágá ni ṣùgbọ́n aṣẹ ìtàn fúnra ara rẹ̀ kò fẹ́ kó gbọ́ ọ̀rọ̀ yóò máa kùnyàn lóòrò lórí ẹlòmíì tó wá sí bínú ìṣe kìí ṣorun sàárì kankan ló ń sùn aṣẹ ìtàn òun ló ń dọ́gbọ́n ká má bàa gbọ́rọ̀ ọlọ́run ọba torí náà kí gbogbo èèyàn kó lé àṣẹ ìtàn jìnnà mi ò sọ pé kẹ́ gba lẹ́sẹ̀ o torí àwọn pásítọ̀ kan ní box in box box box mo gbọ́ àwọn professor notice mo dirí wọn tí wọ́n ń ja ẹ̀ṣẹ́ hmm? ìkan ní satan don fall for grand o macham macham eh macham macham Don't fall for grand o èṣù wo ló ń match ẹ̀rí pọ̀fẹ́sọ̀ tí ó mọ̀ tẹ̀mọ́lẹ̀ àtẹ̀ṣù mọ́lẹ̀ tẹ̀mọ́lẹ̀ tẹ̀mọ́lẹ̀ má dẹ̀ máa jù èyí tí wọ́n gọ́ kí wọ́n one day, wọ́n jẹ́ ìṣẹ́ kò lè less than five minutes No tv kí lórúkọ pásítọ̀ yẹn wà ní Ìbàdàn láyé ìgbà kan ló gbajúmọ̀ gidi kéṣe ní kí ni àwọn living spring yóò tí ìdé àwọn 80s pastor yẹn ní ṣọ́jẹ̀ tí wọ́n ṣe ń parí tí wọ́n gbá ẹ̀ṣẹ́ gidi ni o we are boxing boxing out of your life boxing out of life àwọn yẹn ló wá mọ̀ bèèrè pé okòwò lẹ́ ń jù mọ́ àti ìtàmì okòwò lẹ́ lọ ń jù mọ́ ìtàlẹ̀ ń gbá lẹ́ṣẹ̀ wọ́n ń pe máa ń kó parí tọ̀kan ní Reverend Father Jomo gbàdúnwà lóye yìí ń gbà yẹn adébọ̀wálé tó ti kú kọlọ̀mà ní foríjì tí jamiu adégúnwà bí jamiu tó lọ́jẹ́ òun ló máa ń ka bíbélì fún nígbà yìí fún adébọ̀wálé yìí àwọn èèyàn tẹ̀lé gan òun náà fọlọ́wà jọ́ yẹn ní oyún ní ká gba tí ń bá gbàgbé tí ń bá gbàgbé 144 doses of shia lórí ká gbà tó ń bọ̀ wá sí program 144 dọ́sìn ọgọ́rùn-ún kan àti ogójì àti mẹ́rin tá ń pè ní ogún méje àti mẹ́rin dọ́sìn how many ló jẹ́ 1728 years ní kágbàlẹ̀ ó wá ní kìí sàwọn aláfẹ́ jókòó sí o ó láwọn tó ń tẹ̀lé òun bọ̀ láti Èkó ló fẹ́ jókòó sí o ọjọ́ yẹn ló kú ẹ̀wọ̀n pé kìí ṣe ayé fóònù báyìí àwọn arìtí ẹ̀ títí títí títí tí bí o jágo mọ́kàn láàrin orí ní rẹ̀fàfàdà jómù ṣẹ̀wádé ló wá ní òun ni wọ́n ní kò ń wá ṣe àdíbọ̀ àlékù ikú ẹ̀yẹ náà kò yéèyàn tó lé wa ṣùgbọ́n tó yé wa tó pé àkọlọ̀ náà ló àsìkò ẹ̀ tó fàdà jómù lẹ́nìkan wá béèrè kwẹ́sẹ̀ lọ́wọ́ ẹ̀ ní stéèjì ìjọ yẹn pé you said you are throwing stone at Satan in Makkah is it sensible ó ṣó bá láàká ìmú pẹ̀lẹ́ ìjú àṣetán lókò ní mọ́ta ó ní state kò jẹ́ dáhùn ó kàn bẹ̀rẹ̀ orin yẹn pátá ń dán fọ́fọ́ grand o máṣá máṣá bọ́ọ̀yìn náà bẹ̀rẹ̀ sí jẹ́gbẹ̀ máṣá máṣá bọ́ọ̀yìn náà bẹ̀rẹ̀ sí march orin yẹn jẹ́ fún popular gbà yẹn pátá ń dán fọ́fọ́ grand o máṣá máṣá èṣù ti jábọ́ sílẹ̀ tẹ́pátẹ́pá èṣù ẹ́ tẹ́ ìgbà túbọ̀ yẹn ń ṣe dáadáa ó wá show me the Satan you are matching bó ẹ̀yẹn kàn sá kúrò ní stage Mohammed ó sá kúrò ní stage ni ó ṣeré ló bá lọ pé ó ní so tó bá ti lè ṣàlàyé yẹn mọ́ béèrè ọ̀rọ̀ tó fi dábọ̀ yẹn lónìí tó tí mo kàn gbìyànjú láti sọ kò ní pé àwa ń tiwa ń tọ́lọ̀ nǹkan wa ní a'udhu billahi minash shaitonir rajim ká sọ gbólóhùn yẹn tá a bá ti sọ gbólóhùn yẹn ó parí ṣẹ̀tọ́ kúrò lọ́dọ̀ wa ọlọ́wọ́ ṣàánú wa Hmm, tí èèyàn bá fẹ́ jà gan kí èèyàn máa sọ hmm, èèyàn máa sọ àmẹ́bìrá àwọn méjì kan tí ń jà náà sọ pé tí wọ́n bá lè sọ gbólóhùn yẹn wàhálà ọ̀tàn ẹ̀yẹ táwọn Yorùbá ń pè nílé olórogún ẹ̀kọ́ mo ṣàlàyé ìtumọ̀ orogún táwọn èèyàn máa ń wò bí nǹkan burúkú rárá tí èèyàn bá ti ju ẹyọ kan tó lẹ́tọ̀ọ́ sí nǹkan ó ti dorogún nìyẹn àwọn ọmọ méjì gan orogún ni wọ́n torí pé wọ́n jọ lẹ́tọ̀ọ́ sí ìkan bàbá wọn yẹn orogún náà tún ni wọ́n tẹ́yàn bá ti lè ju ẹyọ kan lọ tó lẹ́tọ̀ọ́ sí nǹkan kan ìwọ àtẹnìyẹn ti di orogún ṣùgbọ́n ibi tọ́kàn máa ń sábà lọ di ìyàwó méjì mẹ́ta lé ọkọ kan orogún di wa ní orogún kó ṣàánú wa tó tí wà àtorogún ẹ̀yẹn ni ìyàwó àbí ìyálé tẹ́ bá ti fẹ́ mọ̀ táwọn síra yín ìwọ ṣe àwọn tóbi láì pẹ̀lú ẹgbẹ́ lómi ìdánwò náà ọgbà àrùsù láìwòrán eléyìí o àánà tán lónìí bí owó ni tó ṣe ìwọ sáàmà sí àrùsù láìmọ̀ ṣètánì rọ̀jì yẹn sínú yóò padà pa oró ẹ̀kẹ́ rẹ̀ tó ti wú àti iṣan torí fáwọn afáà ní tíbi iná bá dé iṣan ọrùn ó ti yóò jáde ní ojú ó pọ́n díẹ̀díẹ̀díẹ̀díẹ̀ lọ́n أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة القلم اللهم بارك ولا سنبه الا لبصر نون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزئ ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم súrà yìí là ń pè ní Suratul Qalam orúkọ súrà yìí wọ́n fàyọ nínú àyà alákọ̀ọ́kọ́ nínú súrà yìí ẹ̀rìkọ́lọ́ ni nọ́ọ̀nù wà lè kọ́lá mi wà òyìn ló jẹ́ kó bá kásùrọ̀ à ń pè ní wáwù lè kọ́sà wà òyìn ìbúra ibẹ̀ náà lórúkọ súrà yìí ti jáde àwọn àbá sọ fún wa pé ní àwọn sọ̀hábà pé makíyà maka ló ti sọ̀kalẹ̀ fún anábíwa muhammad sallallahu alaihi wa alihi wasallam kama fada alhafiz imaduddin bin kasir gẹ́bí alhafiz ibn kasir ṣe sọ nínú kíni nínú tẹ̀sírì wọn wípé makíyà ni maka ló ti sọ̀kalẹ̀ <coughs> al-Qurtubi ìmáàmù wa al-Qurtubi ti wọn nínú tafsiri ti wọn kààmà sí al-Jami' li ahkami al-Qur'an al-Jami'u li ahkami al-Qur'an orúkọ ẹni tó ṣe gangan ni Abu Abdullahi Muhammad bin Ahmad al-Ansari tí mo gbúrú fún Muhammad bin Ahmad Abu Abdullahi al-Ansari ní Spain ìlú kan ní kí ni wọ́n pè Spain lánàá wọ́n pè Spain yẹn ní Andalus Andalus so ibẹ̀ ni Cordova wà tàbí ní kòtùbì Cordova làwọn ìgbó translate sí Cordova òun sọ fún wa ń tiẹ̀ nínú tafsiri tiwọn tààmà sí alìjámìrìlì àkàmìlì Qur'an ẹ́ in tó kó sínú àwọn ìdájọ́ tó ń bẹ nínú Qur'an àwọn sọ fún wa wípé makiya maka ló ti sọ̀kalẹ̀ fi kọ́ọ̀lì lè hassan wà ikrima wà atọ́ wà jáde kùrùgbódé wà kọ́lá ibn abbas wà kọ̀tàdà àmọ́ àbúlá ibn abbas sàbẹ́kà àti kọ̀tàdà àwọn ni min àwùwálè ha ìlà kọ́ọ̀lì ìtààlà ìbẹ̀rẹ̀ súrà yìí láti náà wàlìkọ̀lámì títí débi tọ́lọ̀ ti sọ wípé fanasmuhu alálẹ́ kòrótóm ìyẹn ni màkíyà wà min ba'da dhalika ila qawlihi ta'ala akbaru law kanu ya'lamun wọ́n ní mak ni madina ló ti sọ kalẹ̀ wà min ba'da dhalika ila qawlihi yaktubun ẹ́ màkí ìyẹn sọ maka ba'da dhalika ila qawlihi ta'ala mina salihin madina ni yẹn sọ kalẹ̀ wà mabákíyà wọ́n ní ìyókù màkíyà ẹ̀rí pé tá a bá wo mọ́kàmọ́kà yẹn ló ṣe gíní ó ní àwọn tó pọ̀ jù ti sọ̀kalẹ̀ ìdí nìyẹn tí òkúkú fi dà wá láàmú alhafiz ẹ̀mẹ́dòdé gbéná kẹsìrì ń dira àwọn pé màkíyà ẹlòmí lè béèrè pé kí ni mọ́kà àbí madina mo rántí àwọn àwọn brothers títà bá ti wá ka kùránì yorùbá súrọ́tù fàtíà súrọ́tù fàtíà ó sọ̀kalẹ̀ ní madina aya rẹ̀ jẹ́ méje àmì ha fàtíà yìí ó lọ sọ̀kalẹ̀ ní ó sọ̀kalẹ̀ ní maka aya rẹ̀ jẹ́ méje ìyàwó méje àwọn tún lọ súrọ́tù lè bá kọ́rọ̀ ó sọ̀kalẹ̀ ní kíni ní madina aya rẹ̀ jẹ́ two hundred and kìíní bákọ́rọ̀ ọ̀rẹ́ ìtì something gbé something ẹ̀yìn ẹ̀ jáde wow 286 pé aya rẹ̀ jẹ́ igba àti ogún mẹ́rin àti mẹ́fà aya àwọn tí ẹ́ẹ́ ẹni máa láìkí obìnrin 286 ìyàwó wọ́n láwọn ọmọ pé àyà ni wọ́n ń sọ àyà làwọn mọ́ tí títàn bá ń kàbùrá ní ìbàdá ó tún ti lọ sọ̀kalẹ̀ mọ́kà ó tún ti lọ mọ̀dínà ó tún ti lọ sọ̀kalẹ̀ ó tún ti lọ fẹ́ ìyàwó ń bẹ̀ yìí <laughs> dárúkọ dárúkọ àbáyẹ ó bọ́ nìkan kọ́dà mùsọ́dík ìdè mẹ́díkà dọ́tọ̀ ọ̀rẹ́ dọ́tọ̀ àbáṣí gbà yẹn sọ̀rọ̀ yẹn skúù yẹn títà tí mú tó rẹ́rìn skúù yìí ni wọ́n ti sọ̀rọ̀ yẹn ní college of agric níjọ́ tí wọ́n wá ṣe lẹ́kṣọ̀ kọ́lẹ́jì of Agric mo rántí ẹ̀ sí mẹ́jọ náà bí Dr. Musodiki ló sọ̀rọ̀ ní ara 1993 ló yẹ kó jẹ́ ẹ̀ẹ́kẹ́ wà ń bẹ̀ tó ń túnmọ̀ kàn fẹ́ fàyọ ni báwọn èèyàn ṣe ń ṣe wàhálà láti ní wọ́n fẹ́ ní ló jẹ́ kí wọ́n ti ṣe wàhálà sẹ́yìn ọlọ́run kó gbà ní súrà yìí ó bẹ̀rẹ̀ pẹ̀lú hara tí tá ń pè ní tọ́lọ̀ tó wà ní kùránì ní noon noon haraka nílùú ni wọ́n fi fa noon ṣe ní torí pé gọ́nù ò men noon jẹ́ fọwọ́ tó ṣe mary kini tu ma nonu tu bere nonu yi je kan na awon uruful muqatta'at ati salaye re nigba ta nse tafsir bakoro baqara ti pe o that be around 2000 2009 gba ta bere tafsir qur'an an salaye suratul baqara ngba suratul baqara a salaye awon nonu alif lam mim alif lamro ro rere

ta ni mo ní kó wá ó kàn léwo kó ìyàwó rẹ̀ ní pè yẹn o ẹlòmí ni hàn ọmọ rẹ̀ ló ní ó wá ó dẹ̀ lè jẹ́ pé mi ò pè èèyàn pé wá pé a tí ń sọ ni pé ó wá ẹni yẹn wá tàbí ó ń wá nǹkan wíwá nǹkan ṣàpẹ́ abẹ́ ni màá so gbogbo àwọn eléyìí náà ń fi àjùlọ ọlọ́run ọba hàn wá wípé uwa alamu ọlọ́run ọba ni alim ẹni tí ó ní ìmọ̀ tó bù háyà ṣe sọ fáwọn mọ̀lẹ́kà lẹ́ẹ̀kan tá ń ka nùmùkọ́ dímọ̀ pé alamu inni alamu gbẹ́yìnbà àti ó fi hàn pé ní sánmà àwọn kankan wà bá àmàlẹ́kà ọ̀tún mọ̀ alámùkọ́ ìgbà sàmà wà tèmi mo nímọ̀ jùlọ ń pa ẹ̀ àtilẹ̀ àti ń tẹ́ ṣàfihàn ẹ̀ àti ń tẹ́ ìmọ̀lẹ́kà ti pamọ́ gbogbo ẹ̀ ní mọ̀ torí náà a ní ṣe dára láàmú lórí ìtumọ̀ náà ọlọ́wọ́ ni wàlkọ́lámi wà tòrò wàlkọ́lámi wà tòrò ẹlòmí ní ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ pọ̀ lórí nóònù yẹn o mo mọ̀mọ̀ mọ́ lọ bí tẹ̀síìrì ẹ̀ ní òtò ráwọn pààkan wọ́n ṣàlàyé bí Abdullahi ibn Abbas wípé nóònù yẹn ẹja kan ni ṣó èjì mọ́ mi ìfẹ́ tẹ̀síìrì àwọn èèyàn fẹ́ràn ká mọ̀ sọ àwọn nǹkan ńláńlá hutun abim ẹja ńlá kan ni aláti yáàrì lè mọ́ ilẹ̀ àbí ilẹ̀ mọ̀hìn wọ́wọ́ hamilu lil ardina sábàrì ẹ̀ pé ẹnìkan ti sọ fún mi rí náà ó ní ti máa ń ṣe tẹ̀síìr pé àwọn ọ̀rọ̀ kan máa ń dùn ó níbi ìtàn yẹn ó ní máa kàn gé ni ó ní nìní ṣàlàyé ìtàn yẹn mọ́ olóhùn ah, dẹ̀ máa ń fẹ́ ń gbọ́ ìtàn olóhùn fẹ́ ṣàlàyé fún mi ó láwọn èèyàn fẹ́ràn ìtàn ju gbogbo nǹkan tí mo ń ṣàlàyé yìí mo ní wọ́n ti gbọ́ tàn nínú tẹ̀síìr àwọn bàbá àlàyé kí láǹfààní ìtàn yẹn la fẹ́ máa sọ afẹ́ṣẹ́ sí ewé kákan ló máa sọ tán fìrí àrùn àbíká ló káwá fẹ́fẹ́fẹ́fẹ́ kákó tòmátò àtàtà sí kí wá ní tá a fẹ́ lò nínú ìpẹ̀yẹ ńláfẹ́ ṣàlàyé ẹ̀gbẹ́gbà ìwọ́n ní ẹja kan ó tóbi gan ọlọ́n pè jáde inú omi orí rẹ̀ ló gbé ayé lé ìjọpẹjà yẹn bá ti mì báyìí mo là máa rí àtúntò láyé yẹn ìyẹn láyé lẹ máa mì gbogbo nǹkan ẹlòmíì fẹ́ gbọ́ òun náà lẹlòmíì ó sì tẹ̀bà ti àwọn ìkàyà ọ̀rọ̀ yẹn kì í ṣe pé ìlú sọ ọ̀lọ́gbọ́ọ̀hù àléhìí wàhálì wàsálà abdullahi ibn abbas ló sọ hmm? àti abdullahi ibn salam ẹ̀sùn pé abdullahi ibn salam yẹ̀húdí ní tẹ́lẹ̀ kó tó gba islam ìtàn sì pọ̀ lẹ́nu àwọn yẹ̀húdí tánàbí náà ṣe sọ pé àwọn gọ̀rọ̀ìb wàlẹ̀ àjáìb àwọn mẹ́rìírí àti àwọn èèmọ̀ ìtàn ìmẹ́lẹ́nu àwọn yẹ̀húdí mẹ́rìírí àti kí ni mo pè é àti àwọn ìyanu èèmọ̀ ìtàn níbẹ̀lẹ̀ ni torí náà àwọn àbádílà àwọn sọ Abdullah ibn Abbas tó wà nù wọn tí wọ́n bá ti ń sọ àwọn ìtàn ọ̀pọ̀lọpọ̀ ìtàn wọ̀nyí wọ́n gbọ́ lẹ́nu àwọn tó di mùsùlùmí nínú àwọn kíni nínú àwọn yẹ̀wúdí àti nàṣánrá ìtàn táwọn máa ń sọ yẹn ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn yẹn wọ́n máa mú wá so kọ́lọ̀wọ́ ṣàánú wa ṣùgbọ́n ta fẹ́ lò ní pé ọlọ́run ní wà lẹ̀ kọ́làmì ọlọ́run ló ń búra pẹ̀lú alkọ́làmì kí ni wọ́n pè ní kọ́làmì ó ní ìkọ̀wé náà bàbá wa ń pè ní gègé ìdí tí fi ń pè ní gègé ni pé tí a pé kíní yẹn wọ́n ó gé wọ́n bá ti gé ìyẹn kíní yẹn ọ̀pẹ wọ́n bá ti là wọ́n wá gé wọ́n ó ṣe ẹnu ẹ̀ wọ́n là á wọ́n gbẹ ẹnu ẹ̀ yóò fẹ́ rí ṣómṣóm ẹnu ẹ̀yẹn wọ́n wà rọra là láàrin tí wọ́n ti wá là tàdá wọ́n ó ṣe ní láwọn ewé kan tí wọ́n ó ṣe tó tí ó di ink wọ́n wá ti ẹnu yẹn bọ́ tí wọ́n bá ti ti ẹnu yẹn bọ́ inú tàdá yẹn wọ́n wá nù díẹ̀ wọ́n máa fi kọ nǹkan ẹ̀yin tẹ́ ṣe physics capillarity ní principle yẹn ìyẹn ni pé lílà tí wọ́n rọra la ẹnu pẹ̀pẹ́ yẹn tí wọ́n ti bọ inú tàdá yẹn ink yẹn ó máa lọ sókè ó ní príncipù kan nínú physics tá ń pè ní capillarity nínú mechanics o level physics ẹ máa rí ó máa lọ sókè wọ́n á máa kọ́ díẹ̀ díẹ̀ tó bá tún ti tán wọ́n tún fi kàn wọ́n tún ra nù wọ́n tún máa kọ́ lọ bí wọ́n ṣe kọ́ gan wọ́n máa fi so ní wọ́n fi ń pè ń gègé òní pen ẹ sì rí pé tó fi dùn ní wọ́n pè ní fountain pen principle yẹn náà lè ball point pen oníbáyọ̀rò tá ń lò ẹnu ti ẹ̀rí roboto ní ẹ́fí pè ní ball point ẹ̀rí pé òun náà rọra níhò kékeré kan ínkì wọ́n jáde láti fi ní láti ibẹ̀ principle yẹn tó yàtọ̀ sí ti capillarity ṣùgbọ́n kọ́lọ̀un ṣànàwà yẹn kọ́lá fẹ́ ṣàlàyé ṣùgbọ́n sọ díẹ̀ díẹ̀ torí ọmọ wa lọ skul lóde òní kí wọ́n lè mọ àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú ẹ̀sìn ọlọ́run fún ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run lóun gègé wo lọ́lọ́run ọba ń sọ ìkọ̀wé wo lọ́lọ́run ọba ń sọ ọ̀rọ̀ pọ̀ táwọn àfáà sọ alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ òun ni ìkọ̀wé gègé tọ́lọ́run ọba kọ́kọ́ dá lákọ̀ọ́kọ́ tánàbí wa Muhammad sallallahu aléhi wa alkọlam inna awwala ma khalaqa Allahu al-qalama gẹ́gbó ṣe wà nú bínú Jarir at bí wọ́n ṣe mú wa anábì ni inna awwala ma khalaqa Allahu al-qalam àkọ́kọ́ bá dá ní kálámù faqala lahu wá fọ ní ní ya ìrẹ olúwa mi Ma aktub kini ní kini kí ní kí máa kọ kọ́ọ̀l ọlọ́run wá ní uktub alìkọ́dárọ̀ máa káàná wà máa hùwà káínú ìlàlẹ̀ abàdì máa kọ kádàrá kalẹ̀ in tó ṣẹlẹ̀ àti gbogbo ohun tí ó ṣẹlẹ̀ títí di gíní títí di láíláí gbẹ̀yìn ìgbà máa kọ́ òṣèlú lọ́lọ́run fi ní wà mẹ́yà tùrù àti tí ń kọ sọ́lọ́run búra pẹ̀lú kálàmù yẹn tọ́lọ̀n kọ́kọ́ dá tánàbí ní tọ́lọ̀n kọ́ dá nìyẹn ṣe pé ọ̀rọ̀ kan wà tí wọ́n sọ pé ìmọ́lẹ̀ ànábì lọ́lọ́n kọ́ dá ara fánàbí sọ fún jábìrù pé àkọ́kọ́ tó ń kọ́dá ní ìmọ́lẹ̀ ànábì rẹ̀ hádá hadith ń bẹ̀rù sọ yìí hadith yóò lálàáfíà rárá o èyí tó lálàáfíà ní kálàmù ìtọ́lọ̀ ń kọ́dá ní so kìí ṣe ìmọ́lẹ̀ ànábì lọ́lọ́ ń kọ́dá o ìyẹn lẹ́lòmíì fi lọ ń wo ànábì torí pé ànábì jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Adam lórí pé ìtọ́lọ̀ fi yé wa ní Kùránì pé Adam ló ṣe gíní n'ụlọ kọ́kọ́ dá kò sọ ànábì kọ Ọlọ́run wá ní òun búra pẹ̀lú kálàmù yẹn àti nǹkan tó kọ náà a ń kí ni máa ń fa ìbúra kí ló máa ń fàátà fi máa ń búra nínú àwọn ìdí tó máa ń fàátà fi ń búra ó ní pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ àwọn tá ń bá sọ wọn ò ní gbàgbọ́ ọ̀rọ̀ tá fẹ́ sọ àwọn tá ń bá sọ òṣìkíní wọn ò ní gbàgbọ́ àmọ́ búra nítorí ẹ̀ pàápàá tẹ́nìyàn tó bá sọ̀rọ̀ ẹnu òkúrò ìwà láìsàláì ọlọ́gbọ́ ọlọ́run rí alìkùránì yóò yàásín yóò àmọ́dákọ oríṣiríṣi nǹkan kí wọ́n lè gbà á gbọ́ torí pé wọn ò ní ó túnmọ̀ pé wọn ò ní gbọ́rọ̀ ohun òkúrọ́ ní tẹ́lẹ̀ ṣe ń bọ̀ ní ìsìn tírélà ráìsì méje ni wọ́n ń jálẹ̀ ní gáràjì wà láìsàláì ọlọ́gbọ́ kí wọ́n lè gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ so nínú ìdí tàbí máa búra ẹni tó bó jókù rọ́ tẹ́lẹ̀ a máa búra kí wọ́n lè ṣe kí ni kí wọ́n lè gbọ́rọ̀ rẹ̀ gbọ́ ẹni tí èé ṣòkùrọ́ tẹ́lẹ̀ náà a máa búra tó bá wò pé àwọn tóun fẹ́ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn wọn ò ní gbà bóyá yóò ṣe wọ́n léèmọ̀ bí ọmọ wa bá rán lọ yunifásitì ọmọ undergraduate ló wá dé wá ní professor kan wá class àwọn lónìí òun gbà tó wọ́ọ̀tù máa san òun ló rọ́ǹkì òun wá parẹ́ òun wá wọ́ọ̀kẹ̀ kò yé prof yẹn ó lóun tún parẹ́ òun tún tún ṣe ní ẹlẹ́ẹ̀kẹta ó ṣẹ̀wáyé pé ah láàjọ tó ti wọ́ọ̀kì máa sí òun mọ̀ pé òun rọ́ǹkì láyé pé ah jọ wá máa fi máa sì kọ́ mi ọmọ ẹ̀ wá sọ professor mathematics yẹn ọmọ ẹ̀ wá wọ́n bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wá ní ah prof yẹn gbogbo tí wọ́ọ̀kì láti jẹ́ ìrọ́ni prof gan sọ pé kò mọ̀ wá kọ́ sáàgbàgbọ́ àmọ́ ọmọ yẹn tó kùrọ tẹ́lẹ̀ ẹgbàwọn èèyàn wò pé ó nǹkan ti fẹ́ fẹ́ ẹ̀ ó ẹni ti fẹ́ torí pé àmọ́ só tẹ́lẹ̀ tó yóò wà ní wà lẹ́tẹ̀lẹ̀ yóò àmọ́ búra nínú bí máa búra ẹlẹ́ẹ̀kẹta nínú bí máa búra ni pé ọ̀rọ̀ a fẹ́ sọ pàtàkì káwọn tí ẹ ń irú ẹ̀là náà bí máa ń ṣe sallallahu alaihi wa alihi wasallam walladhi nafsi biyadihi mo fi ẹni tí ọwọ́ ẹ̀mí mi bẹ lọ́wọ́ rẹ̀ búra wa rabbi káàbà mo fi olúwa tó ní káàbà mo fi búra torí pé ó fẹ́ kí ọ̀rọ̀ yẹn ó fẹ́ téèyàn bá ti kọ́ ẹni tó jẹ́ olódodo ló wá búra pé mo fọlọ́n búra ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ pé gbogbo owó tẹ̀ tí bẹ̀rẹ̀ jẹ́ lókè ara á pè sílẹ̀ á tó gbọ́n tó ń sọ torí náà ọrọ ọlọ́run ọba kò sí nípìn tàkọ́kọ́ it's not be the first category torí pọ́lọ́run ọba yìí purọ́ torí pé ọlọ́run gangan wùwàlẹ̀ ha kù ọlọ́run lòdodo bọ́lọ́run bá sì ṣàdéhùn iná lọ aláyókúlífùlì ní ààrẹ ọlọ́run kìí yàdéhùn sódórí náà kò sí nínú kàtígórì ara wàhálà tó wà ń bí èdè ní olúkọ̀ pàápàá ń pè ní rhetorics táńpé ní bàlágọ̀ tí wọ́n bá kọ́ èdè nìkan tí ò ké ṣẹ̀ríà ó ṣeé ṣe kó sọ àwọn èèyàn nù tí bá ń ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́gbọ̀n tẹ́lẹ̀ tí mo ra sọ ní ìsìn àwọn kan tí ó tún fà jáde yóò lágbára ṣùgbọ́n kí ìfì yẹ́lẹ̀ torí pé yóò tún láti máa lọ bòmí ẹlẹ́ẹ̀kejì èyí tó súnmọ́ táwọn àfáà sọ ní wípé ọ̀rọ̀ yẹn pàtàkì tọ́lọ̀ ń fẹ́ sọ ó wa lóhun tó pàtàkì nínú ìṣẹ̀dá ẹ̀rí kálàmù tó kọ nǹkan yẹn ó pàtàkì in tó kọ ṣe gíní ó pàtàkì àbí tí wọ́n ti kọ ní ìwọ̀n ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún ṣáájú ká tó dáyé nínú wáyà ní wọ́n ti kọ gbogbo kádàrà wálẹ̀ ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún kọ́nà tó dá gangan ló ti ìyẹn pé kó tó dáadáa mọ̀ ni wọ́n ti kọ ogun táàmù ṣe kí láàmọ̀ ta fẹ́ ṣe oríire ni àbó orí ibú ọ̀rọ̀ yẹn pàtàkì ẹ̀bí ò ní pàtàkì nǹkan tó kọ yẹn pàtàkì àbí ò pàtàkì wọ́n wá fi búra ilẹ̀ yẹn bí mọ́ bẹ́ lọ́n gbogbo ògbà tó bá jọ́rọ̀ kádàrá àkọ́kọ́ nù mí kádàrá tọdọọdún bẹ ètò ìṣẹ̀lẹ̀ nílẹ̀ ìlàtòlù kọ́dìrì inna anzalnahu fi laylatil qadri wa ma adraka ma laylatul qadri laylatul qadri khayrun min alfi shahr tanazzalu lil mala'ikati wa ruhu fiha bi idni rabbihim min kulli amr salamun hiya hatta matla'il fajr aya mi wà tí a yú fúrọ́kú kúlù amúrin hakimi ọdọọdún ni wọ́n kọ kádàrí ìlú nìkan tọ́lọ́sọ̀ọ̀sẹ̀ ń bẹ tó lójoojúmọ́ wà ìgbàta wà ní oyún àdísà abúlé ìpínlẹ̀ mọ̀sánrọ̀d rọ̀dí ọlọ́ta aláàní tó sọ yí pé àgbọ́díkùlì masduk olódodo alimasduk ẹ̀ntà àgbà lólódodo torí pẹ́lú mi ń bẹ àgbọ́díkù ni ṣùgbọ́n makdúbù ni olódodo ni ṣùgbọ́n wọ́n gbà sókò rẹ̀ omi sì ń bẹ àlìkáàbíbù ni òkúrọ́ ni àmọ́ masduk wọ́n bá tó lódodo àpẹẹrẹ àwọn àlìkáàbíbùn àwọn òkúrọ́ ṣùgbọ́n tí wọ́n gbà wọ́n tó lódodo ń la àwọn kíni àwọn pásítọ̀ tí pásítọ̀ kan bá wọlé àwọn aládùúrà aládùúrà ìjọ aládùúrà àdúrà wọ́n kàn dédé lọ aago ládùúgbò ní gbọ́ngàn ẹ̀tù sílẹ̀ àwọn ìyàwó mùsùlùmí tẹ́ torí ìyàwó ẹni tí wọ́n mọ̀ sáàfà yóò lọ kúnlẹ̀ wájú wọn wọ́n lọ aago gbọ̀ngàn báyìí wọn ò wá ní parí ọ̀rọ̀ wọn síbẹ̀ wọ́n nìkan wá gbà tú sílẹ̀ lórí òkè ẹlẹ́mìí kan ti ó fẹ́ jáde àbí kí ni wọ́n ń pè ẹlẹ́mìí ṣe gíní ó fẹ́ sọ̀kalẹ̀ gbogbo wọn ní ọ̀rọ̀ lọ bẹ̀ ọ̀kan ṣẹlẹ̀ nílùú ìkó tó di pé ọlọ́run ní kíjọba mímí kó bẹ̀rẹ̀ sí bá wa sẹ́ òkè yìí ìyẹn pé kó mọ̀ bá wa gbófúnwà ní tó bá ní sọ kalẹ̀ kí Akérédolú tó parí ẹ̀ wọ́n lọ bu iyọ̀ sí ọ̀nà yẹn wọ́n láwọn àjẹ́bẹ́ pààyàn jẹ́ ń bẹ̀ wọ́n sì dí ọ̀nà náà wọ́n lọ́kọ̀ kankan gbọ́dọ̀ gbà bẹ̀ kọjá pásítọ̀ ló sọ ó sì di ti gbogbo ìlú lò one way tọ̀nà kọjá ẹnìkan wá ni wọ́n tó ń gbà kó sẹ́ni tó gòkè alábòjútó káàbíbù lẹ́n tó sọ òkúrọ́ ní ṣùgbọ́n èèyàn gbà ní kiri olódodo wọ́n wá tún ní gbogbo ọlọ́kadà tí ò bá fẹ́ kú kó wá sórí òkè wọ́n lọ mọ̀ mọ̀kan náà àwọn tó jẹ́ oyé mi ní pé nínú trustee àwọn àgbẹ̀ ẹgbẹ́ náà pè trustee ìkanú wọn muslim brother ni sẹ́yìn náà olóòn lọ dáadáa kí ló lọ jẹ olóòn lọ fojú ló jẹ kí wá lè tójú jẹ ó wá ṣàlàyé tójú jẹ ń bẹ̀ fún àwọn tó lọ ń bẹ̀ ló ṣàlàyé ọ̀fẹ́ ni ọ̀fẹ́ bí ibò olówó tẹ́gbẹ́ gan gbé fún tùlù kó kálukú ló mọ́ sọ díẹ̀ ó fẹ́ jẹun òpùrọ́ ni masduk wọ́n gbà lólódòdó ṣùgbọ́n àwọn ta sọ́njọ́ náà wípé kò sáàjẹ́ kankan mẹ́ àwájẹ́ sọ́ bí kú olódòdó ṣùgbọ́n wọ́n gbọ́rọ̀ wa ní kíni irọ́ ọ̀rọ̀ tí mo sọ lòun náà tún sọ yìí ó wà ń bẹ̀rẹ̀ mo ní wọ́n jẹ́jẹ̀ wá fáwọn àjẹ́ láàyè láti jẹun ọ̀nà méjì ní tẹ́lẹ̀ tó bá ń bọ̀ wọn ò ní mọ̀ bí tó fẹ́ gbà mo tẹ̀ mọ̀ dààmú tó bá tẹ̀ gbà wọ́n tún sáré lọ́bẹ̀ yẹn wọ́n fò lọ́bẹ̀ fáyẹ̀ méjì ní ń bọ̀ ni ah, torúkọ́ kan wọ́n nílùú náà ni

ó fi èyí bẹ̀rẹ̀ ni torí pé nìyẹn jáde súnà wọ́n dẹ̀ mọ́ dáadáa ní tó ṣe ó rọrùn ọ̀nà bí tó mọ́ ń gbà tẹ́lẹ̀ tí gbogbo wọn mọ̀ tó ń gbà ọ̀nà bẹ̀ kọ́ ló gbà ọ̀nà bí báyìí kò gbà kó dẹ̀ mọ̀lú tó lọ yẹ mọ́ àwọn ọ̀nà tó débẹ̀ mọ́ báyìí ni ó gbà ẹlẹ́ẹ̀kejì tó bá ti fẹ́ gbéra àdúrà táná bí kọ́ wa àdúrà rìn àjò kó ṣe wa ma kunna lahu mukrinin wa inna ila rabbina lamunqalibun allahumma inna nas'aluka fi safarina hadha albirra wa taqwa ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا واطفي عنا بعدا اللهم إنا نعوذ بك من وساء السفر وكعبة المنظر وسوء المنقلب في المال والحال اللهم أنت صاحب في السفر والخليفة في المال والحال ẹlẹ́mìn ó ti gùn jù kó gùn jù tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi náà mọ́ ti houston muslim sápò ní kékeré ẹ̀ tí fẹ́ travel máa ṣe níjọ́ tó máa ní à ah, bẹ́ẹ̀ bá gbàgbé rẹ̀ òní ha ọlọ́run sì ní kágídí work wá tòrò pé bóyá nítorí pé travel lóòrèkóòrè lọ́wọ́ ìwọ náà máa láì travel máa practice tí ó fi dúró sórí mo ní kó tó bá ti ń lọ ó jẹ́ kó mọ̀ pé ó lọ kò ní wá rí ìrántí ọmọ ń jọ mi sọ́wọ́n náà sára àwọn òkúrọ́ ni ọmọ nǹkan kan wà tí ó ń pè ní coincidence ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò sí ní nǹkan kan ṣe wọ́n kàn lè dédé ké ẹtù sílẹ̀ yóò kàn lọ bọ́ sásìkò ìjọ tẹ́nìkan kú bí ìjọ kẹta tó tẹ̀lé nìkan kú ó ní sọ o tó bá dijọ́ bì tí wọ́n á ké gbogbo wọn ní òwà lọ́ọ̀dọ́ ẹ̀ àwọn òwò lóde tèbí wọ́n lórí wọn èyí tèbí wọ́n lè túlẹ̀ wọ́n tún ti wá ní èsì tí wọ́n ní ẹ̀mí mọ́ sọ pé kò ń tú sílẹ̀ ẹ̀mí mímọ́ sọ yí pé kò ń sọ fún wọn kí wọ́n gbàdúrà ọlọ́run wa bá a jẹ́ mùsùlùmí àmàǹfà níta ń jẹun àánú ó ṣe jókòó ní àwa ti parí program àwa umu méje mo rí pé ó dàpọ̀ àwọn eléyìí business boom fún wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí màá dẹ́rù bà wọ́n tó bá ti dẹ́rù bà wọ́n ní ìdí àwẹ̀ màá lówó lọ́wọ́ náà àwẹ̀ màá dẹ̀wọ̀ àwọn mélòó kan tí mo rí pé bóyá mo ti gbọ́ pé brother kan ṣẹ̀ sẹ́ǹdì owó tí ó fẹ́ fi bẹ̀rẹ̀ business màá kàn ṣàlàyé pé olúwa ní kí n sọ fún yín pé nǹkan máa dáa ẹ̀rí tí mo ti gbọ́ pé brother kan ṣẹ̀ owó sí

ìyẹn lẹ́kọ̀ọ́ fi bẹ̀rẹ̀ mọ̀ gbé wa tó bá wá yá ni ẹ̀ lè mú yẹn àti ṣe rúkíà sínú omi ìtẹ́fẹ́ lò ẹ mọ̀ rà ní bìbì jọ́sùn mo gbọ́ pé ń ra omi ní kejì ni ó yà mí lẹ́nu èmi rò pọ̀ fẹ́ yìí ẹnìkan ní wọ́n níjọ́ tí bomi lọ́tọ̀ ọ̀fẹ́ nìyí ṣùgbọ́n ilé ti ṣiṣẹ́ wọ́n ń tà yẹn ẹ̀ fọ́wọ́ wọn ọ̀fẹ́ ní ìrọ̀ èyí tó bá ń wá ti bàbá ti ṣe ẹṣẹ́ sí ó sanwó ọlọ́run sànù nítorí náà ọlọ́run ní nún wálíkọlámì wà máa ya sùúrùn ògbúra pẹ̀lú kálàmù gègé àkọ́kọ́ yẹn àbísà ànábì wa abdullahi bin masudi ló mú mi yà sí gbogbo tí mo yà sí o tó ní ànábì wà sọ́ọ́dínkù alimọ̀sùn olódodo lànábì ẹ̀ńtà àgbà lólódodo ni

nínú wúbù ní Yorùbá rẹ̀ mí àpò ìbí ilé ọmọ àkójọ ó wà ní ipò àtọ̀ fún ogójì ọjọ́ fúnmọ̀ yakúnù alákọ̀ta misledalik lẹ́yìn náà yóò wá di alákọ̀ ẹ̀jẹ̀ kíkí gẹ́gẹ́ bí ìtàkọ́kọ́ iye ọjọ́ náà ogójì ọjọ́ fún mọ́yàkú oná mọ́gbọ̀ngọ̀ yóò wá di bá ṣí ẹran ní iye ogójì ọjọ́ náà bẹ́ẹ̀ gbogbo díẹ̀ kí láàrín tí wá sọ tó má yóò ń fákù fi ẹ̀rùn tó má ìrọ̀rọ̀ fàyúrí sílù ilé ìhìdì màláíkà mọ̀lẹ́kà yóò wá fẹ́ ẹ̀mí sí in tó wà nínú ikò yẹn wà yóò mọ́rú bí arúgbà í kẹlìmáàtì a wà pa láṣẹ pẹ̀lú nǹkan mẹ́rin bí kásbírì sí ì kókò àrísì kí ẹ̀ kalẹ̀ gbogbo ẹni tó lọ ṣògùn owó láyé tọ́lọ̀ bá ti lóòní lówó padà ya wèrè bí kásbírì sí ì wà ájàlí ì ọdún mélòó ni ó lò láyé wọn kọ kalẹ̀ òun lẹ́n tó lọ ṣògùn owó tí wọ́n ní wọ́n gbá kùkọ ẹ lọ febi pa kùkọ yẹn dáadáa ẹ kó àgbàdo lẹ̀ àkùkọ débẹ̀ ó gbé ẹyọ kan péré ó wá fẹnu àkùkọ mú àgbàdo ó fi ọrùn ẹja áhà làgbàdo làkọjẹ kò gbé ju ẹyọ kan lọ ọdún kan nù àwọn tí wọ́n lọ sí wá ní tí wọ́n ní mọ̀ tó bá ti wá jẹ́ wọ́n ti dá mẹ́kànlẹ̀ tí ayé ni a ti sọ fún ah bàbá ìwà arọ́gbọ́n dalẹ̀ bọ́ ń dá sí kò sọ́gbọ́n ọdún kan ọdún tọ́lọ̀ ń sọ pé yóò jáde láyé náà ni ó jáde ṣùgbọ́n wọ́n tó lè wábà dágbọ́ pé ó tún lọ́nà míì tó bá dìgbà náà mọ́ sọ́gbọ́ tó bá ti wádé ìyá rẹ̀ lọ mú wá ẹ̀jẹ̀ ìyá rẹ̀ ní ó bọ̀ fìrà kó lọ́dún kan sí ó tún dádún míì bàbá rẹ̀ lọ pé sábà lọ àwọn ọkùnrin alhamdulillah àìsábà gbọ́pọ̀mọ̀ kan fi bàbá ìṣòro owó ìyá ni ló jẹ́ pé ìyá ẹ̀yin association of yahoo mother ẹ o àwọn ọmọ yóò tún padà fi ń rarí ẹ máa kẹmọ sọ pé ń fẹ́ ẹ̀yin lẹ́tùn ẹ padà ya dédé rẹ̀ ẹni tí ò bá kú ẹni tí ò bá tí ò ní stroke inú yóò yà dé torí ọmọ yẹn ó padà lọ torí tó bá dé stage kan ní tí ń lọ sọ pé ìyá òun ló ní ta ló fẹ́ràn jù tó bá lọ mọ́mọ́ rẹ̀ wọ́n ni no ìwọ́kọ́ ìyá ní òní kò mú wá tí ẹ̀yìn association of ìyàwó mọ̀dá ẹ̀pẹ̀lẹ́ ẹkú rẹ̀ sí ìyá bèbèrè àti stroke ikú gbóná abẹ́ ti gbọ́ kí wọ́n ní kó lọ lo bàbá kì í sábà bí ìyá ṣe jẹ́ ẹn tó lè jẹ ṣoríire látara ọmọ pọ́mọ rẹ̀ ṣoríire náà ló tún lè ṣorí ibú tí ò bá kọ́ ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn ẹ̀yà social ìyàwó mọ̀dà kan wà orí òkè wọ́n máa ń lọ fáwọn ọmọ wọn ni wọ́n sọ pé wọ́n ya wèrè wòlíì ẹ̀ báwọn gbàdúrà òun á méje ní àbọ́jọ́ mélòó lẹ́fẹ́ kó lóòkú mọ́ ya wèrè ní òtútù ẹ̀kọ́ ìpìlẹ̀ ló yẹ kó kọ́ ọmọ gbogbo àwọn ìyá tọ́mọ wọn òṣè yahoo tí wọ́n gbogbo lọ owó táwọn ọmọ àwọn èèyàn rí ní kòkó lọ́dún àtowó yahoo èwo lójúra wọn lọ kí ni gbogbo àwọn bọ́ìsì yahoo ń gbómi lady machine ẹ̀ notice nílùú wa bí lady machine ni wọ́n gùn wọn ra mọ́tò lo kókókó yẹn ló wá gùn Camry àwọn ló gùn Corolla àwọn ló kọ́lé gbogbo àwọn ti yahoo tí è tí plus onílàpí àwọn èèyàn ti ẹ̀rí nǹkan kan gùn ókè wọ́n ra bàtà bí trekkers báyìí <laughs> ọlọ́run wa ìdí

ìjọ tí mọ̀lẹ́kà fẹ́ wá èpè ní iṣẹ́ ẹlòmí òbí ẹ̀sọ fọ́kọ ẹ̀ òun ó sì para àwọn toríntorí sí ọlọ́run òun ó mọ̀ lọ́sọ̀ ìwò wà ní wàhálà láyé kò ní sí wàhálà láyé jọ tí a bá yọ̀ pé muslim ọ̀rọ̀wọ̀ ọ̀dà bí kiri ó tí wó lọ gbé ọ sí inú yìnyín jọ tó kú náà ni wó tètè sí ọ tí wọ́n bá sì ti sí ọ tó wọlẹ̀ bá ọkùnrin bẹ̀rẹ̀ ń flẹ́ńjọ́nù tí ọ̀kókò sópó tọkùnrin bẹ́ẹ̀ ṣe ìjọ mẹ́ta péré ní òbí jókòó ìwọ tó ló fẹ́ para rẹ sọ́kọ ẹ lọ́rùn three days ni ó fi mọ́nu ẹ̀wù bó sì ṣe jáde ó lè jẹ́ ìyàwó mi ni ó mú wọlé ustaz ẹjọ́ ṣé kẹta tí àwọn bá kú nìkan ni mi wọn lè afẹ́kẹ́ bá wa ṣe ágbì nìkan ní tàwà ní ìwọ́n sì ti para ó tún wá lọ jìyà kó èṣù máa ń tó tó náà bèèyàn bá lóyún èèyàn máa bẹ lọ́ọ̀ ni àdúrà lèèyàn máa ṣe fóyún yẹn ẹlòmíì ní òkè wọn máa ṣàdúrà selective àdúrà ọmọ ayé mi ni kò jẹ́ kó wúlò fún májè wúlò fún bàbẹ́ ò ah, ah. àwọn ìgbọ́n tó pé torí pé bàbá ẹ̀ kò náwó lórí òun nígbà tó ń lórí òun ń ṣe wàhálà torí ọlọ́run èmi nìkan ní jẹ́ kọ́mọ ẹ̀ jálálùbáríkà fún mọ́jọ́ jẹ́ fún bàbá ẹ̀ kò bá mú àdúrà yẹn ò ní gbà mẹ́niwé ìdí ni pé ànábì sallallahu alaihi wa sallam sọ nípa àdúrà tí mùsùlùmí ń ṣe ẹ̀hùn kó fún aláwọ̀ àsìkò tádùà gbà pé tábà ti ṣàdúà pàápàá ní ọjọ́ jímọ̀ ànábì ní wákàtí kan ń bẹ tó yẹ pé kò sí téèyàn bẹ lọ tí ò ní gbà lásìkò àyàfi tó bá tọrọ nǹkan burúkú tó tọrọ tí ò já ọlọ́run nígbà àwọn àfá ẹwùwò lọ wòbọ́ àlàyé pọ̀ ṣùgbọ́n wọ́n ní láàrin zuri sí asiri aláàrin jimọ̀ sí asiri àwọn kan ní láàrin asiri sí mọ́gírídì asọ́hù o ní asiri sí mọ́gírídì ló dàpọ̀ ló lálàáfíà jù níjọ jimọ̀ tí ìbá lè jókòó pẹ̀lọ́n tọ́rọ àwọn àfá ànábí ò mọ̀ọ́mọ̀ sọ àsìkò yẹn gangan fún wa kí díkìrì wa lè pọ̀ torí ká ló sọ táìmì yóò kàn mọ́ ṣọ́ ni bí ẹni tó wọ́n ti sọjọ́ tó fẹ́ kú fún wọ́n tọjọ́ tí ó kù yóò kàn lọ́mọ ṣe gbogbo tó wù ní yóò mú tí yóò mẹ́mu yóò fi jìnnà yóò pààyàn méje tó wá pé ó kù ṣẹ́jú kan yóò àmọ́ wo second sáàkàkan astatrola wà àtúwò ilé ẹwọ̀n yóò lọ ṣọ́ ni tó bá ní aago kan ní òkú yóò wá lo aago ní seconds yẹn tó bá tó kù 10 seconds ó jẹ́ kó ń lo bí àìsí tó bá tó wá ń sẹ́kọ̀ọ́ astatrola wà àtúwò ilé tọ́lọ́n bá fẹ́ mú ikọ́ òkàn gbé ní táìmù yẹn pọ́pọ́pọ́ ọlọ́run mọ́ sí wá lọ́gbọ́n náà kọ́lámù tàkọ́kọ́ suratul alaq iqra bismi rabbika alladhi khalaq khalaqal min alaq iqra wa rabbukal akram alẹ́bí alámà bèlèkọlá ọlọ́ni rẹ̀ ànábì ìkọ̀rọ̀ máa kà bísmì rọ́pìkà dị ìkọlákọ̀ pẹ̀lú orúkọ olúwa rẹ ọba adẹ́dà kọlákọlì ìǹsáànà ó dá ọmọ ènìyàn mìíràn alákọ̀ látara ẹ̀jẹ̀ kíkí ìkọ̀rọ̀ wà rọ́bùkàlẹ̀ akọ̀rọ̀ ọba ó tún túmọ̀ sí pé ẹni tó lápọ̀nlé jùlọ alẹ́dì ẹni tó ṣe pé alámọ̀bìlìkọ́là ó ń kọ́ ni pẹ̀lú gègé pẹ̀lú ìkọ̀wé alámọ̀lẹ̀ ìsáná máa làm yá àlàm ó fi mọ́ ọmọ ènìyàn ni pé gbogbo sáàǹkà ẹ̀rí pé mò ni wọ́n fi kọ́ kalẹ̀ gbogbo àwọn nǹkan ní ó writing èyí tí wọ́n kọ́ ń gbà Jésù bẹ láyé èyí tí wọ́n kọ́ ń gbà Jésù lọ́tán èyí tí wọ́n kọ́ ń gbà ayé ànábì èyí tí wọ́n kọ́ lẹ́yìn ànábì a tún kọ́ kalẹ̀ náà dò ní kèèsán pẹ̀lú owó kọ̀ǹpútà náà kí là ń ṣe sínú kọ̀ǹpútà à ń kọ nǹkan sí à ń kọ nǹkan sí náà ọlọ́run bá ló ń pín nǹkan tá ń kọ yẹn ń jẹ́ ẹ̀kọ́ ó ń jẹ́ ìmọ̀ Pythagoras theorem tí Pythagoras ti gbé kalẹ̀ ṣáájú Jésù ká kọ́ lẹ̀ ń jọ́ náà ta ló fẹ́ mọ̀mọ́ lónìí alọ́wà kọ́lẹ̀ rẹ̀ alukur'an òun tiẹ̀ aha sórí atúnkọ́ kalẹ̀ látojú ànábì náà ní ẹ̀tọ́ tí ń kọ kùrán kódà ànábì ní àwọn jẹ́ ń bá kọ kùrán kalẹ̀ yàtọ̀ sí tí wọ́n há sórí ló fi jẹ́ pé nígbà tí wọ́n fẹ́ kó kùrán jọ láyé Abubakar asidik rọ̀díyàlọ́ sálánì méjèèjì ni wọ́n lò àwọn tó há sórí wọ́n jókòó àwọn tó kọ́ wọ́n mú ti wọn wá àwọn tó kọ́ ń ka ti wọn àwọn tó há sórí náà ń ka ti wọn wọ́n wá wòṣó pé bára mu àwọn tó bára mu yẹn ni wọ́n ń kọ kalẹ̀ èyí tí wọn ò bá ti rí lórí wọn ò ní ìlò èyí tí wọn ò rí inú àkọọ́lẹ̀ wọn ò ní ìlò méjèèjì gbọ́dọ̀ kúra wọn ẹ̀wù bí wọ́n ṣe ṣọ́ kúra wọn kí wá ṣe pé kí wọ́n mú tiẹ̀ wá ìwọ nìkan ló wá rí mú àìrọ́ ẹjọ ẹyọ kan lọ ìyẹn náà ulumul Qur'an <coughs> mo fẹ́ rántí orúkọ sàádé yìí ọlọ́run forí jì mí ìrántí ẹ̀ nìyí ó nìkan ló mú ẹyọ kan wá tí ò sí ẹ́ Uzaifa Uzaima gbọ́mìkí ni hmm, ó nìkan ló mú Kùránì tó kọ́ lẹ̀ kò wá sẹ́ni tó mú yẹn wá tí bá sọ pé kùránì kìí ṣe odidi kùránì o wọ́n á ní nígbà tó jẹ́ ìwọ nìkan ló mú eléyìí wá ní ìsìn á lè lò ó làdíìsì wá wá pé wọ́n pọ́ tànàbì sọ yí pé sallallahu alaihi wa alihi wa sallam man sha'ida lahu khuzaimatu fahuwa hasbu ẹni tí khuzaima sabe yẹn tó bá ti jẹ́rìí fún ẹ̀rí rẹ̀ ti tó torí pé tí kùránì sọ ní pé àwọn méjì ló gbọ́dọ̀ mọ́ jẹ́lẹ́rìí àbẹ́bí wá ní ọkùnrin yìí o nìkan ti tó lẹ́lẹ́rìí istisna ni exception nìyẹn ìyẹn ni pé wọ́n ṣe àyàfi fún òun wọ́n ṣe àdáyanrí ẹ̀ ànábì ní kùzẹ́ìmọ̀ kùzẹ́ìmọ̀ ń tiẹ̀ tó ń bá jẹ́rìí o nìkan ti tó lẹ́lẹ́rìí ẹ wá wo tànàbì ti sọ àṣọ́lọ́n ti fi yá ànábì pé tí ó padà ṣẹlẹ̀ o nìkan ló wá mú kùránì wọn ní tó kọ́lẹ̀ ẹlòmí òwú àà ànábì sọ pé òun fún rẹ̀ ti tó lẹ́lẹ́rìí ni wọ́n fi mú ọ̀rọ̀ tánàbì ti sọ ẹ wo bí wọ́n ṣe mójútó Quran kó tó wá di ń ta ni wọn ò yé ha dò ní tí mi jẹ́ tí ha Quran dáadáa lókè ọya kìí ṣe ní ibi ìtàlà ha Quran ṣe wà límọ̀ yíṣu Quran tó bá ti ha tán ó ṣẹ̀ṣẹ̀ wá mú ọwọ́ ó wàá fi kọ́ tó ha látorí ẹ̀gbọ́rọ̀ mi yé bá ti hákùrá ǹtẹ́ tó parí hìbs wà wá mú ọwọ́ láti bismillah ramani rahim yẹn wà á kọ́dé wà náà wọ́n wà bọ̀ wò pé ṣé kò síta ṣé kò sí àṣìṣe ń bẹ̀ ìgbà náà wọ́n ni kọ̀ọ̀dọ̀ ápìs tó hákùrá lóòótọ́ ẹlòmíì ti fọwọ́ ara ẹ̀kọ́ bíi méje báwọn láti bẹ̀rẹ̀ dópin láti bẹ̀rẹ̀ dópin láti bẹ̀rẹ̀ dópin pẹ̀lú àwọn ìwà tọmọ bá ń lè kí ó ti lọ́dún kan ó yẹ kó ti parí kùrán yìí àwọn àfáà náà ni ó ti parí ẹ̀ wá sí wùlímọ̀ ẹ pàmọ̀lú ẹ̀nàwó ńláńlá ẹ̀yìn òkúkú mọ kùránì lọ́dẹ̀ alhamdulillahi rabbil alamin tàbí kó lóhun mi ọmọ mi á kùránì nígbà tí ọdún kan ẹ̀yà bá kí ló lẹ́bẹ̀ ń ṣe láwọn òbí fẹ́nu tàbá lọ́dún méje ní ìsinmi òní wọ́n mọ́ wá lè jẹ́ òbí àwọn òní jẹun ló jẹ́ pé gbogbo àwọn abẹ́kọ́ mọ́ wá kéwú ìkéwú yàtọ̀ síwé mo lè márùn ti equation kankan bí mo ṣe ní physics and chemistry nìsín mo ń wo bọ́ọ̀dù lánàá mo wá rí àwọn bonds ionic bonding covalent bonds kìnnìkan bond mo kàn ní mo náà ilé ọ̀rọ̀ kéwò yìí torí pé ó fẹ́ lò ló lọ́yẹ̀ ìdí ìsùn gbogbo ìgbà ni mọ̀ òfin sá ti kéwò jù yẹn lọ gbogbo ìmọ̀ kéwò yẹn máa lò gbogbo ìgbà gègé tó kọ nǹkan yẹn ni àwọn ìkọ̀wé àti gbogbo tí ń kọ ìrọlọ́lọ́n fi búra ṣé kò tó fi búra ni kí wá lọ́lọ́n fẹ́ sọ ńgbà tí ń fa àwọn nǹkan náà búra ọlọ́run ní ma ń tàbí ní ìmọ̀tí rọ̀bíkà bí màjínú ìrẹ́ ànábì pẹ̀lú ìdẹ̀ra olúwa rẹ̀ òye ṣe wèrè èyí ṣayírí ṣe ẹran tí gbà tí mọ̀ sọ pé tẹ̀yàn bá ń búra hmm, nínú tó lè múyàn búra ó ní pé èyàn ṣùgbọ́n ọ̀rọ̀ tó yẹn fẹ́ sọ èèyàn wò pé wọn ò ní gbà yóò jẹ́ èèmọ̀ tí èèyàn bá wá sọ̀rọ̀ yẹ kí làwọn yóò mú sí mọ̀ pé ilé ilé yẹn ṣokùrọ̀ kí ni wọ́n pè ó ní ó dàpọ̀ orí ẹ̀ tí ó ti orí ẹ̀ ti fẹ́ mọ́ dàrú ní tó ṣẹlẹ̀ ni sallallahu gbogbo wọn ni wọ́n ti mọ̀ sallallahu kọ́ ìmọ̀póló dodo ni àmín lànábì ẹni tó ṣe fọkàn tán ni ìgbà tán níbi wá sọ pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọlọ́run ò pé méjì kò pé mẹ́ta kò pé mẹ́rin àwọn sì ló ṣàtótó ọgọ́rùn mẹ́ta ní mọ́ta àwọn Kùrẹ́ṣì inú Káàbà ìtànàbí wá sọ ìjájòjì kí láwá lè sọ táwọn èèyàn ò fi ní gba ọ̀rọ̀ ìlọ́wọ́ ànábì máa bá ló kùrọ̀ ní àmọ́ sókùrọ̀ gbòrògbòdíé táwọn èèyàn bá ní sọkúsọ ní sọ àmọ́ só ní sọkúsọ sábà ní ìwíkùwí ní wí àmọ́ só ní ìwíkùwí lọ́bìnrin ẹ jẹ́ ká pè ní àyírí ẹ̀rá sọ kórí ẹ̀ ti dàrú lọ́lọ́wọ́ ń sọ pé ma a ń tàbí ní ìmọ̀tí rọ́bíká bí màjìmọ̀ èṣì wè ò kìí ṣe gíní rí sallallahu alaihi wasallam lásìtà wà láìlẹ̀ hamdu bí majinoni kàmà yaquluhu lè jahalatu min qawmika almukadibuna bima ji'tahum bihi min alhuda wal haqqil mubin ọlọ́run àfọ́ntẹ̀sí onítùmọ̀ rẹ̀ ni pé ó kìí ṣe ọpẹ́ ni fọ́lọ́run wèrè èṣà yìí rí èṣà lágànnà èṣò gangan èṣe kàmọ́ yàkúlù hùlì jahalatu gẹ́bí àwọn aláìmọ̀kan ní ń kọ́ mẹ́kànú àwọn ọ̀ràn rẹ̀ Kùrẹ́ṣì àwọn lárúbá tí wọ́n alìmọ̀kàdìbúnà àwọn tí wọ́n pè ní rọ́bì mọ̀ jí tó bí i nǹkan tó mú wá fún wọn mínàlì húdà nínú mọ̀nà wàláhákíà tó dúdú alìmọ̀bìn tó fojú hàn fanasabu kàfí ìlàlì wọ́n wá sí àfi tìrẹ sí ìṣe wèrè ọlọ́run ní rárá pé ṣe wèrè ìṣayé àwọn àyà pọ̀ ní kòrán náà tọ́lọ̀ fi ṣàlàyé lè so tí mo kẹfẹ́ fàyọ mẹ́ ẹ̀rí pé tí wọ́n sọ yẹn ọlọ́run ti búra ọlọ́run ọ̀rọ̀ gidi ni pé kọ́rọ̀ yẹn lè pàtàkì ànábì ṣe wèrè yẹ lára ẹ̀ka pẹ̀tẹ̀ sí ìlú lórí aago mọ́kànlá kìlì gẹ́gẹ́ bá wa oníwàsá ìlú àbáwọn oníwàsá ìlú àfá amadiu tó sọ wípé ó ní jaza umufẹ́ èyí harirun wàjánàtún jaza umufẹ́ èyí harirun wàjánàtún fàdá kọ́ọ́lá lè kàfàrí àsọ bá ti kò lè jinnàtún fàmáhúwà ìlàmì jahannama junnàtún àgáàtà lọ́hù bí hílì wà rọ fàhúwà gúúsùnà tún tùrọ́wí ìsọ́dá àó zùlà tún tútàpá ìyá orí tọ́wà ní àtàlápín fi sọ́lẹ̀ alá Muhammad sọ́lẹ̀ alá Muhammad Allahumma ya Rabbi sọ́lẹ̀ alá Muhammad وسيد سادات نبي محمد

hárí irun wájà nàtún aṣọ àríìrí ẹmọ̀ṣọ́ tó ń pè láṣọ àríìrí aṣọ tó ń wọ́n jù ní aṣọ ni ní ọgbà àlìjẹ́nà àtàlìjẹ́nà padà akọ́lá ìkà fáàrí ọ̀rọ̀ táwọn kèfèrí tí wọ́n sọ ìwọ gbé ọ̀rọ̀ náà jùlẹ̀ mọ́ wọn sọ ti lè jí nẹ́tùn pórí ànábì yìí tàbórí rẹ̀ dàrú mọ́ bá wọn sọ ń pẹ̀ ò ìlàmí jahannama jùnnẹ́tún anábì ni gàgá anábì ni àṣà tàbí àwà ṣíl kúrò níbi iná ẹni bá ti tẹ̀lé ànábì ó ti bọ́ nínú iná jẹ́bá ànábì náà ṣe sọ sallallahu alaihi wa alihi wa sallam pé man àtọ̀hánì dákọ̀lá lìjánà wọ́n mẹ́rin àtọ́jú fi bẹ̀rẹ̀ gan ni ó ní kúlù ummati yàdùkúnnà lè jànà gbogbo ìjọ mi pátá ló máa wà lè jẹ́nà ìlàmàn àbà àyàfẹ́ tó bá kọ̀ wọ́n ni máa yá àbáyá Rasulullah tàlẹ́ntí ó wà á kọ̀ kó wò níwà lè jẹ́nà àmẹ́bí ni man àtọ̀ ánì dákọ̀lá lè jànà ẹn bá mi wà lè jẹ́nà wà man àsọ ní ẹn tó bá ya pa mi dákọ̀lá mi náà kọ́ di àbà òun ló kọ̀ sàfùlà man àsọ ní kọ́ di àbà ẹni tó bá yàpá mi fàkọlì àbà olókọ̀ tó lóhun ló wà jẹ́ wá ní anábì ni gàgá omi àwà àṣà níbi iná fàmọ́ uwa o ma nábì ní ìlàmí jà ánàmì jùnà tún àgọ́ọ̀tà lọ òbí ìlèwárọ̀ bùkátà ayé gbogbo aláwọ̀ ara ànábì Muhammad sallallahu alaihi wasallam láti bí ya bùkátà yẹ fàwà múzùnà tún ànábì tẹ́rí yẹn ẹ̀ṣú jò ní tùrọ́wù ìsọ́dà tó ma ń rẹ òǹgbẹ ọ̀háha òǹgbẹ tó lágbára gbogbo alágbòǹgbẹ afẹ́ wà lè yẹn ló wà rẹ kan tútàfà

nínú ọ̀nà tí Ọlọ́run bá ń ṣe gíní tó ń gbà bá wa sọ̀rọ̀ nínú kùrá ìbúra wà ń bẹ̀ àwọn kan sì ti sọ pé kùránì pé kí ló dé tọ́lọ́run búra ṣókùrọ̀ lọ́lọ́run ni àti dá lẹ́ẹ̀kan pọ́lọ́ kìí ṣókùrọ̀ àwọn àfáà tó wá fi kún tí mi fi kún lẹ́ẹ̀kan pé ìdí ni pé tọ́lọ́run ò bá tún lo ìbúra nínú kùránì àwọn tí wọ́n gbọ́ èdè lárúbáwá tó yanjú ó sọ pé kùránì ò wá látọ̀dọ̀ ọlọ́run torí pé ọ̀kan nínú ọ̀nà táwọn máa gbà sọ̀rọ̀ ní káwọn búra kò sí yẹ nínú kùránì rẹ̀ kùránì sì sọ pé kùránì yìí lisanin wàhádà lisanin arabiyyun mubin ahán ìyẹn ni èdè kùránì yìí kùránì èdè lárúbáwá tó yanjú ni wọ́n ní ẹ̀ńgbà tí ò sí búra ń bẹ̀ kò yanjú wọ́n ní a jẹ́ pé rọ́ ni ó wà ní òtítọ́lọ̀ tó fi lo ìbúra nínú kùránì so nínú ọ̀nà ìgbàbánisọ̀rọ̀ tí ń bẹ nínú kùránì ìbúra wà ń bẹ ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ọba ọba tó tóbi ni òun ló lẹ́tọ̀ láti búra pẹ̀lú tó wù torí pé ẹ̀dá òun ló dá gbogbo nǹkan tó fi ń búra yẹn ṣùgbọ́n àwa ẹ̀dá a fi ẹ̀dá ẹgbẹ́ wa búra mo fi bàbá ńlá mi búra kò wọ́ kìnnú ṣẹ̀rẹ́ Islam mo fi lẹ̀ búra kò wọ́ kìnnú ṣẹ̀rẹ́ Islam bàtà yìí kéèyàn fi sẹ́nu òun fi bàtà búra kó ń jẹ bí bàtà ọlọ́run ní jájẹun kò bá mu mọ́nkánà halifan tánàbí sọnù gbogbo ẹni tó bá fẹ́ búra fàlèyà lìfìlà kó yá fọ́lọ̀ búra áwùlèyà mọ̀ tàbí kó gbẹ̀nù lọ́wọ́ àwọn kan aládàálú wọ́n ní wà látàlẹ́ ògún gbọ́ a ó fọ́lọ̀ búra ó tún fò ògún búra ní ọba mọ́nu ṣẹ̀rẹ̀ ìsìlá kúfùrù ni o ṣùgbọ́n àwọn àfáàní tó wáyé kó jábọ́ lẹ́nu kò dénú ọkàn ẹ̀ kéṣe tó gbọ́ ògùn yẹn gbọ́ ṣùgbọ́n ó ti dájà wàlátàlẹ́ ògùn gbọ́ ògùn bíbò ah, astagfirullah kò ní jẹ́ kéfèrí sódíé kéṣe pé ògùn ẹ tó wá sọ pé ògùn gbọ́ tàbí kẹ́lẹ̀ sọ pé ilẹ̀ rí kéṣe pé ògùn wọn ló ti di kéfèrí só nú ẹ̀ ní ẹ̀bẹ́ torípó lè jẹ́ pé àṣà ló ti mọ lẹ́nu ìyàfin gbọ́ ìyàfin ń gbọ́ ṣokábúra pẹ̀lú ọlọ́run ẹlẹ́ẹ̀kejì inú ẹ̀kọ́ ta fẹ́ kọ́ o ní ọlọ́run ọba ti kádàrá kálukú ó ti wà lákọọ́lẹ̀ gbogbo wàhálà ta bá ti wá ṣe tó fi di wẹ́lo tí wẹ́lo bá ti wẹ́lo rẹ̀ ọmọ kò obìnrin ló bá fi kú kádàrà rẹ̀ ní pé kò ní ma ọkùnrin ní kò rọ́mọ bí ló fi kú kádàrà rẹ̀ ní pé kò ní ah ọmọ rẹ̀ ń láti e, ọmọ rẹ̀ ń láti pọta eh ń láti olówó ni ọmọ kí wá ní ìgbàgbọ́ ìyẹ̀bílẹ̀ pé kìí ṣọ́rọ̀ ọ̀rọ̀ kádàrà bó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ìgbàgbọ́ àǹfà ní ni yóò jẹ́ kí mùsùlùmí lè fi ẹ̀dọ̀ lérí òróòró kò ní jẹ́ kó rí wọ́n yí àníyá wèrè tí nǹkan tí àfẹ́ bá ṣẹlẹ̀ tí ọmọ ẹ̀ ló kú ha lájọ́ tó ti ṣe ha ló ti kiri gbogbo ìlú ṣùgbọ́n mùsùlùmí wò pé mùsùlùmí ó rọrùn láti pàrọwà sí mùsùlùmí torí bá padà sọ pé ìgbàgbọ́nú kádàrà tí a sì mọ̀ pé bàbá nàbí sallallahu alaihi wa sallam ṣàlàyé ìgbàgbọ́ fún wa nígbà tí màláíkà Jibril léèrè lọ́wọ́ rẹ̀ pé àbírí ní ánìlè ìmàn ó ní antukmina billah kó gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọ́n màláíkà ti àbá màláíkà rẹ̀ wọ́n kutubi àtàwọn tírà rẹ̀ wọ́n rùsùlùmí àti gíní àwọn òjíṣẹ́ wal yawmil akhir àtọjọ́ kẹyìn ìgbà tó bẹ́ẹ̀ débi kádàrá ó ṣẹ̀ṣẹ̀ wá fi ìgbàgbọ́ yẹn rinlẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá fi ìgbàgbọ́ yẹn rinlẹ̀ pé wà túkù mí nàbì lè kọ́ darí ṣe àkóso ọgbà túkù mí nàbì láì gbọ́lọ́ngbọ́ àtàwọn mọ̀lẹ́kà àtàwọn ìwé àtàwọn òjíṣẹ́ àtọjọ́ kẹyìn ìgbà tó wá bẹ́ẹ̀ sọ́dọ̀ ọ̀rọ̀ kádàrá ó wá tún ìgbàgbọ́ yẹn sọ pé wà túkù mí àti pé tún nígbàgbọ́ bìlì kọ́ darí nínú kádàrá khairihi wa sharihi ẹlẹ́ẹ̀kejì tí nǹkan dáadáa bá ṣẹlẹ̀ sẹ́nì kejì wa táwa rò fáwa ló yẹ kó ṣẹlẹ̀ sí láti wá gbà pé bọ́lọ̀ ti kádàrá ni kò ní jẹ́ ká dóńkè ìta kò ní jẹ́ ká ṣe kíni kò ní ká ìta irú rẹ̀ ní yálé nígbà tọkọ rẹ̀ fẹ́ wọn ò ṣe nìka kankan yẹn àtàwọn ọ̀rẹ́ ni wọ́n mu àwọn kan ti eje dẹ́bínù ni wọ́n fi ṣe wọn ò rówó ra ìgbà tó fẹ́ ìyàwó àkọ́kọ́ ọjọ́ jọmọ́ ni ìgbà tó wà fẹ́ ìyàwó kejì wọ́n pa wọ́n pa tọ́kì wọ́n tún ṣe súyà wọ́n kó gbogbo fúrúùtù kalẹ̀ sàláàdì ìyàwó àkọ́kọ́ wá wùgbé àà ìgbàgbọ́nù kádàrá ni ò ní jẹ́ kí bọ́ pé tí ó mọ̀ ọkọ ẹ̀ ọlọ́run ti gbàdúrà rẹ̀ ìwọ

ṣùgbọ́n gbà tí àwọn ilé ìwọlé àwọn àbá àbẹ́ ṣe ṣe báraka lọ́láka yìí tó fún 1 million pé ó mú ẹjọ́ ẹ má bínú ẹ fún mi lákàntì nọ́mbà ìgbà tó dún gbaga 1 million umu kan tó ní umu ẹjọ́ ẹ má bínú àbú ní kí n fún yín gbaga 500,000 èmi náà wá fi tèmi kún ẹ má sọ pé mo ṣe ju ọkọ mi lọ ọkọ mi ò mọ̀ yín 750 ìyálé ṣàǹgbọ́ sí kí ní lúkọ́ rẹ́rẹ́rẹ́ ìgbà tí ó ti gúnmù ó dẹ̀ ṣe kò gbọ́n ọmọ èké ni kò fi kí ní ìtí silence pátápátá mẹ́sẹ̀jì wọlé yóò bá tún fi hàn áhùnmù ah, aláàtìmọ̀ tún rèé èló ni ẹ̀rùn pé ìyálé ìwọ́n ti lọ fojú wò sàlẹ̀ tótà 3.5 billion rárá ìgbọ́mọ̀ tó wọlé 75,000 nígbàtí èdè alẹ́ 25 million ti dúnú àkáǹtì a sọ wọ́n ṣe bárakálọ̀ láka ìyálé òdí wọ́n ṣe wọ́n ṣe bárakálọ̀ wọn tó fowó sí in tí ò ní jẹ́ ọmọ yẹn lóru <laughs> kó lọ gbé májèlé fún jẹ ó ní ìgbàgbọ́ nínú kí ni kádàrá pé bọ́lọ̀ ṣe kádàrá ẹ̀ ọmọ àwọn 25 million kéré náà tó jáde wọ́n tún gbé mọ́tò fún jọ yẹn wọ́n present ọmọ yẹn ní káà káà tí wọ́n wá present ọmọ yẹn ó tó bí mẹ́ta ló bá wó sùnsùn ló gbé kan fún yẹ èyí tó ná jùnú káà yẹn ọ̀sára ló gbé fún ya yẹn ẹ́ẹ̀ ṣe ìyàwó náà parẹ̀ táwọn ọmọ dàgbà níjọ́ kan táwọn ọmọ yóò wá sáré dàgbà lónìí kò wọ́ọ̀kì ìwọ náà ti jẹ́ náà ń bọ̀ wọn ò sì ní para wọn torí ọkọ tí ẹ ti nígbàgbọ́ nù ẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tá a kọ́ lónìí nìyẹn ó ní ò ní jẹ́kọ̀ rẹ̀ méjì tí wọ́n jọ lọ yunifásitì ẹni tó ní first class àti ẹni tó ní pass ẹni tó ní pass ń gbé mọ́tò lọ ó wá pàdé first class kí ń fẹsẹ̀ rìn lẹ́gbẹ̀ẹ́ títì a sísá kínní ni ó kò tiẹ̀ tètè dáhùn torí húmù ni wọ́n ń pè é sí sáàtì ní ìfẹ́ fi orúkọ ẹni kankan sí torí wọ́n lè sọ pé òun lè sáàtì ní sájẹ́ẹ̀tì báyìí sí sáàtì ní wá ń pọ́npọ́n kí ló ṣẹlẹ̀ kò tí ẹ̀ dá mọ̀mọ́ torí pé ẹni tó ń wa mọ́tò yẹn lólùkọ́ fún èmi ní sí sálábà mo dẹ̀ ń pè ṣe ùmù kíní ni wọ́n mọ̀ ń sí ń bí òun òmò fẹ́ nìwé ìgbòkóhùn lẹ́ ń pè ló bá gbé wọnú ọkọ̀ ìyá kan nínú ọkọ̀ yẹn òun sì ń lágún yọ̀bọ̀ lábẹ́ mi ìmọ̀ níbo lẹwàá lóun tíìchì ní ó ń ṣe tíjà ní kinní kan bẹ̀yìn apostles lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ló tí mo ṣẹ̀dé láti Canada ní jẹta ni ìyẹn àtàbù gan la wá níwọ̀n tó ń ṣe lọ́jọ́ ẹ̀ brọ́dà tó fẹ́ yẹn about five years later àwọn fly out ilé táwọn kọ́ sí kinní làwọn ní káwọn wá wò níbẹ̀ àwọn tó bá wọn ṣiṣẹ́ yìí tóbìnrin ò bá nímọ̀ nípa mú wálíkọ̀ lámì wá mọ̀ ya sùúrù tí ó gbà pé kí wọ́n kọ kalẹ̀ fún ní ìbànújẹ́ ò bá jọ́nà kò ní sùn tílé ìmọ̀ ọmọ tó yẹ pé àwọn làwọn kọ́ wì níjọ convocation wọ́n pé òun jáde òun make a speech. ẹni tí wọn ò kàkún ló wá dé ah subhanallah ló wá ń gbé òun sínú ká tó o bá ti mọ̀ pé no ìwọ ò mọ bí tí wọ́n náà ń lọ wàlùkọ́lámì wọ́n mọ̀ ẹ̀yà sùnú nínú àwọn ẹ̀kọ́ tá a kọ́ nìyẹn wọ́n mọ̀ ẹ̀yà sùnú tó kọ́ kalẹ̀ ní ìṣẹ̀lẹ̀ torí náà èyàn ìbànújẹ́ lórí ẹ̀ kí lèyàn máa ṣe èyàn máa bẹ̀ lọ ah, ọmọ tó gba páàsì yìí títí ẹ̀ dáa nípa ayé tó ń rí ìwọ ló ṣe fún èmi náà ṣe fèmi náà mò ń fẹ́ nǹkan báyìí mò ń fẹ́ nǹkan báyìí àsìkò yẹn ìmọ̀ọ́nì máa ń ga kéèyàn tètè sọ fọ́lọ̀ kó mọ̀ jẹ́ kéèta ni ó wà pé ẹlòmí ò ní fún nọ́mbà kó mọ̀ bà pé ọ̀rẹ́ tí mò ń sọ yìí pé mò ń rò lórí o mo rí wúmà nǹkan sọ ó ní òun rí ọ̀rẹ́ òun yóò ló mọ̀ ìwé gan lòun wá rí tó kọ́ àwọn ọmọ kéékèèké dání lẹ́gbẹ̀ẹ́ títí ó lóun wá béèrè nọ́mbà agbárí ló lò òun á yọ lẹ́nu títí ó ṣẹ̀wá fún nọ́mbà òun rí òun á wo fóònù bíi pálásà olóòdẹ mọ̀wé nígbà táwọn wà lẹ́yìn sí gan òun pe nọ́mbà rẹ̀ ó ti bá ẹ̀ nítorí pé nìyẹn ò bìlíìfù ni kò nígbàgbọ́ nú bóyá tó tẹ̀fẹ́ ṣe lóore nu o ọlọ́run ṣàánú wa mọ́ àǹtàbí ní mẹ́tìrọ̀ bíkà gbogbo tí wọ́n bá sọ nípa ànábì láì da kùránì gbàdànù tó tọ́lọ̀ ń sọ pé èyí ṣayírí yẹn kìí ṣe wèrè nìkan lọ kùránì ń sọ gbogbo tí wọ́n ti sọ nípa ànábì ní ni. láì da kíni kùránì sọ pé ànábì ò jẹ́ ànábì ò jẹ́ nǹkan náà wàmọ́ muhammadu ilá ilá òjíṣẹ́ táwọn yẹn bá gbà ìyàwó ọmọlẹ́yìn rẹ̀ kan haris zaid nìyẹn ó gba ìyàwó zaid kí ni wọ́n sọ kò gba ìyàwó zaid torí pé zainab tó ní kó fẹ́ lákọ̀ọ́kọ́ ó ní kápá àti fẹ́ zainab zainab gan tiẹ̀ lóhùn ò fẹ́ àní ní kó fẹ́ sọ́lọ̀ ló pàṣẹ ni àbíwọ ló pàṣẹ olọ́lọ́run ló pàṣẹ nìyẹn fi lọ fẹ́ tó bá fẹ́ fẹ́ tẹ́lẹ̀ ọmọbìnrin tó nígbà láàyè ó ní tọ́lọ̀ ní kò ń ṣe nìyẹn

so gbogbo àwọn ọ̀rọ̀ tí ò wọlé gbà bá bá ti dé bí mẹ́kàlá àìlà kúlùkín àzim kúlẹ̀ gbà lè ẹ̀sọ́ sí ẹ̀ àwọn ẹ̀wà àmẹ́bí ah ó ní ju ìyàwó mẹ́rin lọ kùránì ní mẹ́rin ni tí ò bá yé ọ sọ pé ìtọ́lọ̀ ní kò ṣe ló ṣe tòráyà ti wá lórí ẹ̀ òfin ti ẹ yàtọ̀ sí ti wọn nítorí iṣẹ́ bá nàbí fẹ́ ṣe yàtọ̀ sí ti wa lọ́n kó ṣàánà àwọn oríṣiríṣi nǹkan wà tí wọ́n sọ ń pa àmẹ́bí o àwọn kan sọ pé ẹyẹ Adaba, ànábì lọ kó ọkà bàbà síbi etí ẹ̀ àwọn orientalist nígbàtí nínú bíbélì wọ́n ní àdàbà kan wá látòkè wọ́n gbóhùn ẹ̀ pé bàbá ànábì náà fẹ́ kí wọ́n mọ̀ kan bọ́ sí òun fẹ́ ṣe bí jésù wá kó ọkà bàbà síbi etí ẹyà àdàbà funfun yẹn wá ń sọ jẹ wọ́n sọ pé ẹ̀rí pé ọlọ́run ti ń bóhùn sọ̀rọ̀ ó sọ pé kí ni ìrọ̀rùn ló gbàdàgbà àtàwọn oríṣiríṣi àǹkan ló wíkẹ́t apààyàn ní kí ló sọ ó ní kìí sàpààyàn ma a ń tàbìdì mẹ́tì rọ̀ bíká ní màṣínà nínú ẹ̀kọ́ ta alífà yọ̀dẹ̀ abẹ́lọ́wọ̀n bá alékẹ́ lákó fún alágbẹ̀yọ́ ọ̀rọ̀ rẹ̀ dáadáa wa ọlọ́mọ jù bá jẹ́ alékún dáadáa ọlọ́run kò ṣe fẹ́nu kọ̀ọ̀kan wa a rí mọ́ lónìí pẹ̀lú ògo ọlọ́run tó bá dòjọ sátidé sí ipò àmọ̀ tẹ̀síwájú kí kálukú wa kábèsì dé káàdì bẹ̀rẹ̀ mẹ́sàn-án gérégé láti lè kúrò ní ìlàgọ́ mọ́kànlá gérégé á ti lo ìṣẹ́jú ọgbọ̀n lé ní aago mọ́kànlá tìrìpá bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án gẹ́gẹ́ ọlọ́run sànúwà ìjà mi béèrè horo méjì mẹ́ta ẹyọkan àbí mẹ́ta náà ení o èjì o ẹ̀ta o tó bá náà sàlá ok 3b torí mo ní kò kọjá 3 3a 3b náà rúfin àti àkùlá wàjáfà ti sọ́kọ̀ ètò ṣe yẹ ó lọ ṣe dédé tó ti kọ́kọ́ lákọ̀ọ́kọ́ ibi tí wọ́n parí ọ̀rọ̀ yẹn sí nìyẹn wọ́lọ́ island number two now lọ gbọ́dọ̀ kádàrà mo ti ṣàlàyé ẹ̀rí nígbà kan ó fẹ̀ gan o kì í sọ̀rọ̀ dáàgbọ́ ní àárín wákàtí kan méjì mẹ́ta o ṣùgbọ́n sọmarí ẹ̀ tó fi lọ́kàn balẹ̀ nù náà nọmba 2 fídíà breastfeeding mother obìnrin tí ń fọ́mọ lọ́yàn àti expectant mother obìnrin tó lóyún náà aláboyún àwọn àfáà ló sọ kìí ṣe àwọn kan wọn àwọn àfáà sọ wí apá kan náà àwọn àfáà sọ kìí ṣe àwọn kan apá kan náà àwọn àfáà sọ ní wọn ṣe gbùnùbà rahimahullah àfáàgbà fẹ̀mìn àfáàgbà àtàwọn àfáà lálá ayé kọ̀díman wa hadithan àwọn tó ti lọ àtàwọn tó tún wà láyé apá kan náà àwọn àfáà sọ pé aláboyún àtẹni tó ń fọmọ lọ́yàn méjì ni wọ́n pín sí ẹjá fi sílẹ̀ dáadáa ikọ̀ àkọ́kọ́ lẹni tó tí wọ́n fàwẹ́